welcome to Canada and ṣé ara ẹ̀dẹ̀ ti mọ́lé mo try ṣùgbọ́n òtútù yìí ti pọ̀ jù. four years ago I met this beautiful angel and believe me it was love at first sight and since then our love is still going and waxing stronger. boy. ebi ń pa mí o. ẹ̀bà iná mo ń tẹ̀ bí yìí o. ẹ̀bà pàtrò. kí ni nǹkan tó ń ṣe? Lewy's body dementia àwọn tí irú àìsàn bẹ́ẹ̀ bá ń ṣe brain wa tó máa máa function. advice kò tètè dá padà sí Nàìjíríà before things get out of hand. kí lélẹ̀ ṣé kò tí mo wọ́dà fún rẹ̀ mo wọ́dà fún ẹ̀pà àti gàrí òun wá jókòó wá fún mi ṣé ìṣẹ̀lẹ̀ ìjọba yóò jẹ gàrí lójú ẹ̀. ọ̀fíìsì ọ̀pá sí àtọ̀fíìsì stay out of this and I mean it. Stay out of this. wọ́n ló kàwé bẹ́ẹ̀ni ma jọ torí ọlọ́run gbogbo òwe tó bá kà mo fẹ́ kó gbàgbé kó rí eré ìṣẹ́ kúrò ní mẹ́mórì ẹ̀ láti ẹ̀yìn lọ tó ti ń ṣiṣẹ́ nínú ilé ìwé yẹn wàá gbé sí ìta ni mo wá ń sọ kókó wá ń correct mi wọ̀n bí wọ̀n bí pọ̀n rí alájà ẹ̀dá o ní right yẹn o earn ẹ̀ o gbọ́ mi so ṣé wọlé yìí èmi ni direct person tó employ ẹ̀ èmi ló máa answer sí i am the first and the foremost person tó máa kọ́ jẹ́ tó bá ti ń jí láàárọ̀ tó ń dìde èmi lẹ́lẹ́dàá ẹ̀ o gbọ́ mi èmi ló kọ́kọ́ máa máa jí rí o ti gbọ́ mm. tó o bá ti rí mi o ti o ti o ti breathe as a person yes. each day tó bá ti ń jí o gbọ́ bí àbò dáhùn ṣoré mi mi ò sọ̀rọ̀ púpọ̀ i don't talk much action mi èmi máa ń take action o wá ṣe nǹkan kó wá jẹ́ mistake fourteen o máa máa gbọ́ láàyè ni ṣorí pọ́wọ́ yìí mo wọ rings ni bí ṣe máa máa fi dún etí ẹ nìyẹn. ọmọ ọmọ ọmọ kò ṣeé fọwọ́ra ọmọ. mi lójú ni ire ń bọ̀ wá bó pẹ́ bóyá sùúrù ló gbà o sùúrù ló gbà o ìrètí ògo yẹn ó pọ̀ wá dire. ìdánilójú ni. ṣẹbọ lè ṣoògùn bá ti wáyé parí láàrí o ah, lè ṣẹbọ lè ṣoògùn bá ti wáyé parí láàrí má fi gìrì mu màmá sáré eléré ohun tí ò tó bọ̀ wá ṣẹ́kù àfojúsọ́nà yẹn ó bọ̀ wá dire. gbogbo ẹ̀ ló ti sún mi yìí owó àtìgbà tá a ti parí skul a kò ń jagun gbogbo ẹ̀ káàkiri òun ni ẹsẹ̀ la fi ń wọlé ìgbà wo la fẹ́ ṣe léyìí dà. tó dùn mí ni ìgbà wo báyìí tún rìn lọ yìí sìn àwa la pẹ́ kúrò yìí bàá ń lọ yìí sìn ní ṣe pásítà làkúlọ̀ tá a máa lọ kárí síta. ó pè mí o. nítorí tẹ̀ máa ń yà mí lẹ́nu ni pé wọ́n wá sọ wípé ká máa pariwo God bless Nigeria amẹ́ríkà tí wọ́n ń fara wé táwọn yẹn máa pariwo god bless america ṣé god bless wọn ni ojoojúmọ́ àwọn yẹn á rí benefit rí gbogbo ẹ̀ nàìjíríà àwọn ìjọba wa wọ́n kàn mú gbogbo ẹ̀ èdìdì graduate a máa máa fẹsẹ̀ gbálẹ̀ kiri. god ò lè bless nàìjíríà kò ṣe pé. kì í ṣe pé. àwa ní ká gbàdúrà kọ́ lóun bless àwa. kọ́ bless àwa. àwọn ìjọba wa a máa máa fi gbogbo owó ká gbádùn kò wàhálà. wọ́n káàní lọ sọ́dọ̀ bí lè báyìí ní òun náà ó tọ́ ni o. àmọ́sọ́dọ̀ ibi ni. Ah, bóde ṣe ẹ ní tìjú ni ajẹyàn lówó àti ìsan ẹ̀tọ́ ló kọ́ lẹ́nu. wọ́n mo ti sọ fún ẹ kó ń lẹ̀ mọ́ ìlà ajá lọ́sọ́dọ̀ ibi ni. ẹ wo ọ̀gá wa ni ó máa ṣàánú wa. ẹ ṣọ́ akọ̀bá fún scope náà ni. àbí gàrí náà ti wà òkè. ọlọ́run àtàdé ní sí wa àtàgúngún sì wà nílé a lè gbára ìsìn lọ́wọ́ ẹ̀. bọ̀ èmi tẹ́ bá ní ẹ sá mọ̀ ẹni tí bá ti lè mú fún mo báyìí mo máa sọ̀pọ̀ tẹ̀ báyìí. <laughs> irú káàtì mo sọ pé mo máa kọ́kọ́ láìkì nìyẹn fásitì mi nìyẹn ah, ó nìyẹn ó gbọ́ bó ṣe dùn ó sì wúù ó lè ó lè àti ìjẹun òun choose best car. ilé ẹ̀yọ́ ń dà lórí. Ah, eh, eléyìí tí ẹ mọ kàn kó tí ẹ mọ àyẹ̀dẹ̀ lọkùnrin bẹ́ẹ̀ sky. táṣẹ́rẹ́ ni ìyẹn orí ni bó ṣe wà. àyẹ̀dẹ̀ ah, tó bá wọnú ẹ̀ tó bá wọnú ẹ̀ o máa láì kí ẹ̀ pa. tó bá wọnú ẹ̀ tó bá wọnú ẹ̀ o máa láì kí ẹ̀ pa tí mo bá jẹ pa wa o máa láì kí pa. àyọ̀ǹda ẹ̀ má lọ dá yìí o ìṣòro ẹ̀ máa lọ. ẹ bóyede o gbàgbẹ́ ọkọ ẹgbọ́n nìyẹn ebele ebe sangale wa ebele ebe sangale wa ẹgbọ́n àdúgbò sangale wa ẹgbọ́n àdúgbò sangale wa ebele ebe sangale wa ebele ebe sangale wa ebele ebe sangale sangale wa ẹsì búrẹ́dì sangale wa ebele ebe sangale wa ebele ebe sangale wa ẹgbọ́n àdúgbò sangale wa ẹsì èmi ní ní sẹ́yìn mi rẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹgbàgbọ́ pàṣẹ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ alágbàgbà. akínyìn akínyìn akínyìn ẹ̀ka rẹ̀ ẹ̀kọ́ ọ̀radé ẹ̀kọ́ ọ̀radé. ẹ káàárọ̀. ẹ dákun kí ló ṣẹlẹ̀ ta lẹ̀ ń béèrè kí lẹ̀ ń wá torí mi ò sí nílé. ebele mi kí ló ń ṣe é mi ò sí nílé mo kàn bá ní tó dà kan ni. ẹ wá. ṣẹ̀ yín ni kílẹ̀ kílẹ̀ ṣẹ̀ wa. ṣé ń bínú sí wa ni. mo ń bínú sí yín ah, ah, ah. mo bínú sí yín. ẹ eh, ẹ eh, eh, ebelebe ẹ ẹ má bínú mo understand the feelings yín ó yẹ kẹ́ ẹ bínú lóòótọ́ sẹ́rí àwọn tẹ́ ń wo ìlànà mẹ́tẹ̀ẹ̀ta à ń sọ ní gbèsè láyélájẹ́ ó kàn jà pé bí ìkànsẹ̀ rí ní ẹnujọ́ mẹ́ta ni bọ́ lágbára ọlọ́run gbogbo ẹ̀ tó máa ní ìyànjú <laughs> nítorí ẹ̀ wá ṣẹlẹ̀ báyìí ni pé ẹ jọ ẹ máa fún wa ní ráìsì ike kan ike kan ẹ̀wà ike kan gaagi ike kan ike kan àti gàrí ike kan ẹ lè fa lóore rẹ ẹyọkan náà àti pẹlẹ epo ẹyọ alùbọ́sà adẹ̀láta àbí ẹyọ kọ̀ọ̀kan ní òróró ibẹ̀ fa lóò ẹjẹ ẹgbà bí ike mẹ́jọ. abẹ́jẹ́ ah, kí gbèsè pọ̀ ah. ẹyọ kẹ́kìdá so ah. lágbára ọlọ́ọ̀ eh. ní agbára ọlọ́ọ̀ eh. i promise yín i promise yín pé tó bá fi máa di weekend yìí gbogbo owó ilé tí afẹsẹ̀fẹ́ gbà àti ti tẹ́lẹ̀ ọlọ́run á san gbogbo ẹ̀ ah, ọlọ́run kódà ilé ìtajà àtúnṣe kalẹ̀. Ah, abẹ́ ẹ̀rọ ọlọ́run interesting. tọ́ba ah! ti ń pe àwọn wèrè abatẹnijẹ́ ajẹniran ajẹ́kẹ́yàn ṣiṣẹ́ mọ̀jẹ́kẹ́yàn dúró jẹ ẹ̀yin wọ̀nyí ẹ̀yin lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá kó sílíkọ̀ ní ṣọ́ọ̀bù mi tẹ́ ẹ bá kúrò sí kúrò ní ṣọ́ọ̀bù mi kí ló dé ah. kí ni mo gbẹ tí mo gbẹ tí mo gbà ń gbà yín ṣe fẹ́ bà tèmi jẹ́ ni ah. ṣé wọ́n fi yín ṣe mí ni ah, kí ló dé ṣe fẹ́ gbàgbá lórí mi nítorí ọlọ́run ebelebe rẹ wò. èlò náà la jẹ yín àtọ̀ ah, nàìjíríà gan jẹ gbèsè wọn lè ti san gbèsè tán ah, débi ráìsì ike kan ẹ̀wà ike kan gàrí ike kan lásán àtẹ̀pọ̀ ìgò kan. gàrí mm, kan ah. ike kan yàrá ìyá rẹ sọ ló fún mi lówó ṣọ́ọ̀bù tí mo fi gba ṣọ́ọ̀bù àbí ọ̀bọ̀lá bàbá yín àwọn ló kọ́ fún mi tí mo fi bẹ̀rẹ̀ owó dábàá fi gbàgbà lórí mi ẹ gbẹgbẹgbẹ ẹnu ẹ sọjà rẹ six thousand five hundred ẹ jẹ mi ẹ tí ì san ẹ tó wá fẹ́ jẹ kan kí ló dé kí ló ṣẹlẹ̀ ah, ló ṣẹyìn ni wíkẹ́ndì kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣe ẹ kò ráyè kọ́ nínú sọ ọ̀rọ̀ mi kò sùúrù wo ni kí n mú nírù. sùúrù. wo ni kí n mú nírù wọ́n náà ní sùúrù. àṣe confam baba alájẹ ó yẹ kẹ́ máa fàsìkò lẹ̀ fún credit yes any legit businessman ní nàìjíríà yìí ó gbọ́dọ̀ fàyè lẹ̀ fún credit fáwọn regular customers àkọlé ni nítorí a máa wá all the time even dangote ó jẹ́ richest black man in africa ó jẹ gbèsè ó jẹ trillions so ẹ máa ní sùúrù ah. ẹ̀yin kò gbọ́ ẹ gbọ́ fúnra yín ibi tẹ́ ẹ ti ń lọ rajà gan ẹ̀yin náà ẹ̀ ń jẹ́ wọ́n gbèsè ń bẹ̀ náà. ẹ̀yin náà fi ẹ̀kan yín kan nínú. ojú mi mà ti ẹ̀rí rédèrèdè láàárọ̀ yẹn bá wá gbà mí bí kékeré ò bá tiẹ̀ wá gbọ́n èwo wá ní ti wá gùn mọ́tẹ̀ ọ̀nkápá ọ̀nkápá máa fún wa ní blue bottle. nàìjíríà náà jẹ gbèsè ṣé bẹ́ẹ̀ tẹ kọ́ bá nàìjíríà náà ni ah. ẹ̀yin lẹ́bà tí nàìjíríà jẹ́ ah. bẹ́ẹ̀ ṣe ti nàìjíríà jẹ́ fáfẹ́ bàtẹ̀mí náà jẹ́ no way for you no way ẹni bá tèmi jẹ ẹlẹbẹ àtìgbọ àtìgbọ ẹ ṣáà ti bu wa tán sìn ọkọ yín dẹ ti balẹ̀ èbú òun lẹ mọyàn lára ẹ jẹ ká bọ. akápọ̀rọ̀ ibú yẹ kó sí. will you get out of my sight. Ah, ẹ ah. kó sì jọ ẹ wá ń bì ẹ jọ ẹ bá sọ fún mi àkàtà ẹ dá o. ẹ falabẹ́lẹ̀ jàre mo fẹ́ bá yín lọ́rọ̀ ẹ jọ kí lè rò gbà yín àti pé kí lè rò gangan kẹ ẹ tó mú style yìí nígbà tẹ̀dẹ̀lẹ̀ tó lọ. o yà mí lẹ́nu. o like style mi àbí. Eh, eh, eh, wonderful ẹ ó ṣeun torí ẹ̀yin èèyàn báyìí náà ni. ẹ jọ ẹ má sa ọ̀rì tán ẹ fún mi lánsà kí lè rú dáa. ẹ fara rẹ balẹ̀ jẹ́ sọ ẹ bí akókó kókó sí sọ gbà náà sọ tán gbà náà torí ẹ̀yin èèyàn bí báyìí náà ni nígbà tí mo bọ̀ láti sàlú ọ̀ràn wa ìní irun lórí mo wá wò ó sùn pé ah ta irun yìí ó mọ̀ go fa o ń bá wa rìn lójú títì òòrùn yìí ò dáa yóò wá pamípamí orí mi ò máa gbóná yàn yóò máa gbóná jàn yóò máa gbóná yàn mo bá wò pé tò ọlọmọ ṣàánú èèyàn èèyàn tiẹ̀ wá rìn lọ́jọ́ kan orí tiẹ̀ á lọ ń blò akànṣe gbáò nínú òòrùn mo bá pété lọ ní ìhòòhò olúwa ṣe style kanopi eh, do you feel it ya kanopi òsì ni wọ́n ló bá wọn náà six thousand five òsì ló onira no. ẹ rí pé ní gbogbo ọ̀sán eh, ẹ̀yin nìkan. Eh, ẹ bó lérò. ìbámu pé ẹni fún wa àní kọrin fún yín. akọ̀wé sọrin fún yín ẹ wo ẹ wo ebelebe tí yín kò ní sangare wa. Ah, sangare wa ẹ wo sẹ́yìn. Ah, ẹ lè sọ mí lọ́dọ̀ síbi tí yín. ẹ fẹ́ jẹ́ ń sílẹ̀ wàhálà. Isiaka wà fi ọtọ́ bẹ́ẹ̀ wàhálà Isiaka ò tó bẹ́ẹ̀ ká ní ní. Maso, we are departing. Wow, look at that beauty goddess. Wow. Come on. What's the matter? Give me one minute. Nico. Nico. Hello. Nico. Hello, pretty. Yeah, I've been calling you. How are you? Hi. Yeah. My name is Leko. And you? I'm Yewande. Yewande, wow. Bó ṣe fine now. lórúkọ ẹ fine. <laughs> yeah, look Thank at that you. smile. <sighs> If you don't mind, can I have your digits? What? It's the favorite. Okay. All right. thank you so much. Wow. Wow. All right. All right. I'll call you. No problem. Hmm? are welcome. Wow. pẹ́ bóyá sùúrù ló gbà ó sùúrù ló gbà ó ìrètí ògo yẹn ó pọ̀ wá dire. ọmọ ah, ah, ọmọ wá tó ń rọ sí náà. wo ò ní bírin èmi yẹn ti pa orí mi dàrú. ebi pa orí ẹ dànù. gan. pẹ̀lẹ́ mr ibu. kọ́mi lómi. mr ibu. ọjọ́. Okay ọjọ́ ọjọ́ kọjá. ìyá ti bá a múlẹ̀ bí ìgbẹ́sùn. ẹ ti ẹ̀ mọ nǹkan ó ti ẹ̀ ní nǹkan tó wá sọ́kàn mi. kí ni yẹn. mò ń wò ó bóyá bóyá ká tiẹ̀ pélé kan ká bá sọ̀rọ̀ bóyá ó lè ràn wá lọ́wọ́ àbí kí lẹ ah. fi o. pé máa pé pé pé pé bóyá wá sọ́kàn yẹn pé. Ah, kó pé kí ni wo èmi ò sọpọ́ọ̀tì mọ́sàn yẹn o tẹ́yẹ̀ máa pè ní ìsinyìí báyìí tó jẹ́ pé ó máa máa fìyàn pani lórí èlò tó máa sẹ́ndì. àǹgó tó bá wú wa ń kọ́ wo ni mo yẹ rí kò sí èbúté yàn kan lè bu mi sìn mo fi sọra ni òní mọ́yọ́rí ọ̀rẹ́ mi pé kéré kó bú wa ó tẹ̀sí pé mo ti gbóhùn ẹ̀ yóò bú wa. pẹ̀lẹ́ o èébú dọ́lá. kò àbí. In, conclusion ká pẹ́ àbí. bẹ́ẹ̀ ah. ṣe ká try kí ló ń ṣe wọn ká try. àṣìṣe ẹ̀wọ̀n ẹ̀. ó lè wá ń good mood lẹ́yìn. gbogbo ẹ̀pà ìmọ̀ ló ti mú ta. lọ́dọ̀ bẹ́ẹ̀ mọ̀. wọ́n ti gbogbo ẹ̀pà pọ̀ ẹ̀sùn ṣòro má tẹ̀ jẹ́ màá jẹ́ tèmi lítà tó bá sọ nọ́nsẹ̀nsì ọ̀rọ̀ mi ní láìkẹ́ o mi ní láìkẹ́ o. bọ́ máa ṣe kàkàkàkà máa yẹlé kàkà. hello hello ọ̀rẹ́ mi ọ̀làmìlẹ́kọ̀ọ́ one ọ̀làmìlẹ́kọ̀ọ́ one olówó ńlá àwọn olówó Cairo ọmọ ìyá mi ó pàṣẹ olówó kárò afúnilóúnjẹ máa wo bẹ̀ nọ́mbà one ọba kárò tó jọba bòmí lọ ọgbà yìí. wájẹrẹ ọlámilékan. ìjọba ara ò ní ká ní ká rò wájẹrẹ bọ́dà mi. ọlámilékan kò ní bàjẹ́ fún ẹ kò ní bàjẹ́ fún ẹ à ń kí ẹ à ń kí ẹ mo kí ẹ mo kí ẹ. báwo ni gbogbo nàìjíríà. <laughs> o ọ̀rẹ́ mi nàìjíríà wà á kọ̀ wà bí ẹ̀wà we dey push am we dey push am. Láńrè àti Dọ́lápọ̀ nǹkan. àwọn àwọn ló ń kí ẹ náà. àwa là ń sọ̀rọ̀ sókè ọmọ ìyá mi wàá gbà yìí ó dọ́ ọ̀rẹ́ best friend mi wàá ṣeré brother mi kí ló hápùn. gbẹ̀yìn fọlọ ṣé o sì tún orí kọ́ ilé ni báyìí. ẹ lẹ́kàn kó lè gúdì náà ni kó lè gúdì náà ni jọ jọ nítorí ọlọ́run o ọ̀rọ̀ wa ò ní sú ẹ o ọ̀rọ̀ ẹ ò dẹ̀ ní sú ọlọ́run jọ jọ nítorí ọlọ́run kìí nídìí ẹ pè ọ ṣé òsì ẹ ti nàìjíríà yìí ṣá. anything tó bá lè ṣe fún wa káwọn boys kakọ wà happy owó òbí happy ni o anything ó bíntín kò bíntín kakọ fi step down ṣó ti yí ẹ jọ. ó ga ọ bobi ẹyin boys mo sọ fún yín ìgbà tí èmi gbà láti fẹ́ travel kó nàìjíríà ẹ gbogbo yín ẹ ń lọ sùn ẹ kàwé ẹ kàwé ẹ kàwé ẹ tó gbogbo tẹ káfíń kí ló dà fún yín five years university kí lẹ mú jáde ẹ. I get that. I can't continue to give you money like this. I can't continue to give you money. I can't continue like this. Ẹ jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ wà kan gidi ṣe ní Nàìjíríà yẹn. Ẹ lẹ́kan lẹ́kan a kò yọ sí ẹ lọ́rùn ni kò ń dà sọ pé kò bú wa help la need kò ń sọ̀rọ̀ ibú o. ọmọ ìyá mi wà látàlá we too we are not lazy àti àwa náà try ní Nàìjíríà ìṣe our government àwọn nẹ́tíwọ̀kì wọn ló ṣe wèrè ajé they are just using the network to disfigure us àwọn náà ọ̀dà géètì wa. ó ṣáàyè ó ṣáà mọ bóyá ń lọ kọ́ńtù yìí náà ọmọ ìyá mi ẹ lókọ́sọ̀. màá bá yín sẹ́ẹ̀ ten thousand naira fún sẹ́ǹdì yàtọ̀ rẹ̀ kí n bá ṣe ten thousand naira. àti ah, tẹ́ǹkì yẹn ò lè tó wa sọ fún un. ọmọ ìyá mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ò fún báyẹn ní one figure twenty eh, pàṣẹ eh, eh, ọmọ ya mi ọjọre ọmọ ya mi ọmọ pa mẹ́ta la wà mí kúkú ṣe thirty káṣe ní bass bass. káṣe ní bass bass. twenty ti wà okay má ṣe thirty twenty ti wà okay a máa manage ẹjọ. orí ẹ̀ pé orí ẹ̀ pé wàhálà ìfún yìí kankan mi ò fún yìí lọ ten thousand kéré. Ah, ah, ah. lẹ́kọ̀ọ́ má ṣe bẹ́ẹ̀ náà má ṣe bó ṣe tó ní ọjọ́. ọ̀rẹ́ sẹ́ni àkàrà tẹ̀lé máa ń sẹ́ni. mẹ́ẹ̀kì pàǹtí jábọ̀. ọ̀rẹ́ o ṣe o ṣe o ṣe o ṣe ọ̀rẹ́ mi o ṣe. hello lẹ́kọ̀ọ́ sẹ́ẹ̀rì bára tí mò ń sọ lélẹ̀. ẹ̀rí sẹ́ẹ̀rì kẹ́yìn tó fún wa lówó kíkó tẹ́ ń ṣe bẹ́ẹ̀ rẹ̀. tó ń sẹ́ẹ̀ bú òtún yọ bẹ́ẹ̀. wà á láti kọ́ ni. wọ́n ṣe aláàtijọ́ nẹ́tíwọ̀kì. èébú ni báńkì yá gbàgbẹ́ jáde kẹ́yìn máa bú mi kó máa fẹ́ mi lówó. sọ̀rọ̀ bó ṣe rí àwọn èèyàn nígbà tí wọ́n ti láti jára wọn àbí wọ́n ti láti lówó. wọ́n jókòó síbẹ̀ ah! wọ́n mọ ìkúlé tí mò ń fọ́ kí n tó lè rí tú tẹ́lẹ̀ ọ̀dọ̀ dọ̀là kó jọ. torí wàá ti kú ní ẹ̀ wọ́n máa bá débì kan o oh, wọ́n máa bá débì kan o mm. kò sí wàhálà ẹ̀ka pé géèmù wa lọ. ṣe o fẹ́ fi kiri kọlu ojú ẹ̀fọ́ ni orí náà ni orí kiri kí ló sọ propone ọ̀dà ẹ̀yẹmọ ẹ̀dọ́ ẹ̀rẹ̀dọ́ ẹ̀rẹ̀dọ́ yẹn ẹ̀dọ́ Lagos yẹn gbáwó ẹ̀lẹ́. ẹ sọ̀rọ̀. so mo ti gbọ́ gbọ́dọ̀ sọ àmọ́ ojú ẹ̀mí ẹ̀ta tí mo ń wò yìí ojú yóò ojú jọ ẹ̀dọ́ lè ṣe bíríkìlà ah. ojú yóò jọ ẹ̀dọ́ ń ṣe mánijà ẹ̀dọ́ ń ṣe mánijà <laughs> lẹ́pọ̀ àtòtẹ́lẹ̀ ọ̀run lójú yín jọ. Ah, agbára wà ń lẹ̀ ó wà ń lẹ̀ gan ni. ọ̀tọ̀ ní kéèyàn lágbára ọ̀tọ̀ ní kíá lè fi ṣiṣẹ́. bàbá lè ṣiṣẹ́. Ah, ah, eh. ah, ẹ má fojú ọmọ bọ̀ tí wà eh. sẹ́rí àwa tí ẹ̀ wé hmm. àjẹpákí gidi làwa náà ọlọ́run ànímọ̀tún sáà sẹ́rí bá ti wà ní tó eh. jẹ́ kí yá wá bí kò ń ṣe à ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó kàn jẹ́ ó ní bó ṣe bá jẹ́ kí ni àwa jẹ àwọn gbèsè kan ẹ̀mí tó bá dẹ̀ jẹ gbèsè òun náà ló máa san ọ̀nà wo ló dẹ̀ fi máa san àfi kó ṣiṣẹ́ ẹjọ bẹ́ẹ̀ tẹsí ń dí àdúró yìí ẹ kẹsàn fún wa pé ká bẹ̀rẹ̀ ẹsẹ ó dáwọn pé ká ti máa gbé búlọọkù fún wa. ẹ wo o lè nìkan ló bọmọ jẹbẹ yẹn wò wá yìí tẹ bá fẹ́ ká gbé ilé ká gbé sí kọ́ńpọ́ǹtì tó wà lẹ́gbẹ́ a máa gbé. sẹ́rí ẹ̀ ń jọ̀wù ẹ̀ ń gbé pásókè ń gbá palẹ̀ ń kọ́ ẹni tó tóbi bí gòlẹ́yàtì ó ti wá ṣe sáìtì yìí rí búlọ̀kù ẹ̀kọ́ ló gbé orébò àti búlọ̀kù ni. kò ń ṣerú àwa kò ń ṣerú àwa. ẹ ẹ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ti ríṣẹ́ àmọ́ owó wa three three thousand ni pẹ̀lú orí kọ̀ọ̀kan tẹ bá fara mọ́ tó tẹ́yìn lọ́rùn. Ah! Ah! ó tẹ́ wa lọ́rùn ah! ó tiẹ̀ ti tẹ́ wa lọ́rùn tó tó débi ìbá. ẹ tó bá tẹ́yìn lọ́rùn ẹ wá lọ bẹ̀rẹ̀ sẹ́. ẹ jọ ṣe rí tó bá jẹ́ wípé three thousand yẹn lè máa fún wa lóòótọ́ ó ní ìrànlọ́wọ́ kan tá a máa láìkẹ́ ṣe fún wa. ìrànlọ́wọ́ tún nìyẹn ẹ wò ẹ ṣe rí bá ní mind hmm. if we are not asking for too much ẹ jọ ṣe three thousand naira yẹn hmm. bóyá a kà ṣiṣẹ́ throughout this month a máa ṣiṣẹ́ already tẹ́ bá sọ pé ká bẹ̀rẹ̀ ṣẹ́ ń sìn a máa ṣiṣẹ́ hmm. ṣùgbọ́n nílé tá à ń gbé eh. à ń owó owó rent okay. so mi ò wá mọ̀ bóyá ẹ lè fún wa ní upfront payment bóyá twenty days or thirty days. that's good. so that àmọ́ wa máa ṣiṣẹ́ yẹn lọ ah, ah, kakọ̀ orí owó tá a máa fi san rent. ẹni tó ń tẹ̀ láti sọ ni pé bóyá kẹfà ní owó oṣù kan advance kalẹ̀ oṣù kan wa máa máa ṣe sí eh. i. akọ̀dà bíi sálárì gbígbà kúkú. ẹ ẹ ilé de ẹ ṣe ṣe sọdún kan ọdún kan ló máa dà ọdún àbúrò yín burú ah. mo ṣe ẹ fẹ́ bẹ̀rẹ̀ ṣe pẹ̀lú mi ẹ tó kọ́ńtà tó lájọ sí papọ̀ rí tẹ́fẹ́ gba advance oṣù kan lọ́mi mo kọ́ làbí no am I mugun Lagos no sir no I'm asking you no sir irọ́ kò lè work ìkọ́ tí mo lè ṣe fún ni pé mo lè fún yín trial ọ̀sẹ̀ kan pé tí máa rí bí ẹ ṣe wà workness and hard working sí màá lè fún yín ní advance oṣù kan yẹn but pé ẹ ti wà starting ṣe kí n ṣe oṣù kan ẹ lè rí yes. sir eh, one minute mo ń bọ̀. Eh, Adam, sir. Yeah, boy. Yeah. Engineer, I'll be, I'll be thinking, boy, you know? Oh, uh, yeah. I've been seeing all these people over there, boy. Yes. Are you thinking they're not going to come here later, steal everything in the area Because then? Consultation and telemotion, so for people who you explain for even now. Eh. Ah, this one is not our brother. Over oh, oh, oh, our jobless are no workness. But then we are suffering to shop. It's not, don't do that body the the empty barret ah, yes ọkọ dàbí fòfú ni ọkọ fòfú fòfú lọ́wọ́ wà lápá wọn yes the useless of hand of soda. Yeah. you see this mosque koala thing boy. no those useless of hand. <laughs> yes. yes this one if you start working you go dash money after the money wey i give am. what. yes. eyi o one i can do win one. We that arm robbers, man, we real street nigga, man. Hard-working niggas, man. What? You mean you speak maximum patois? Proper maximum patois, man. Boy, I mean, love that boy. You love that? Oh, that's strong, Oh, that's Me coming to you, man. Are you, are you hearing me? Back him up. Someone, patois, patois. o mú iṣọ fún wa. ọmọ mú iṣọ fún ẹ rí bẹ́ẹ̀ na Ghana girl. look at this one. hello hello hello bàbá fáwọsà. wa orí ẹ burú láti lè yẹ o ní kọ́lé of man and pro torí àti ẹ̀ma ká wà educated. o oh, hello bàbá fáwọsà wàláì láti ẹni lọ mi ò tún sẹ́ni owó fún yín kẹ́tọ́ wá jábá mi jáṣẹ́ mọ́ tẹ́ẹ̀bà jáṣẹ́ tọ́ mi ní fún yín lọ́wọ́ mọ́ tó gbọ́ mi sẹ́ni owó sí yín ẹ gbéṣẹ́ mi wá. last year gbẹ̀rọ̀gbọ̀ yìí gbèsè wò lọ́ọ́ fi ṣe fún báyìí ẹ jẹ ẹsẹ ìgbẹ́ rẹ̀ gbèsè fún báyìí. màá bọ ìjà ti bàjẹ́ tó màá bọ ìjà bàbá ọ̀sán o màá bọ ìjà o yẹ fani wo ni mo sọ́ọ̀bù mi jáde kí ló ṣe kejì lọ́wọ́ ni mo sọ́ọ̀bù mi báyìí. bàbá wa sá mo gbọ́dọ̀ rí yẹ̀gbẹ́ kí ẹ wá ẹ wá kí ló ṣe yìí. ẹ bá bọ̀. kí ló ṣe wo bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ́kì yẹ kú fún yín. ẹ ní gbọ́dọ̀ ajúlẹ̀ yìí. ẹ ẹ kán lẹ́sẹ̀ ẹ ní gbọ́dọ̀ ṣubú ni. ẹ wẹ́sẹ̀ ẹ wẹ́sẹ̀ ẹ wẹ́sẹ̀. o kọ́ lẹ́sẹ̀. ìkárí yọ. sọ òun náà pariwo. ẹsẹ̀ ni o ẹsẹ̀ ni o ọ̀dà gbẹ́gùnmi ti kọ́ hospital hospital. ṣé ti mo sọ fún yín rè o. hospital hospital hospital. mo sọ fún yín pé ojú tí mò ń wò yìí ojúlé òjòjú pákó ojú bọ̀tí ni ojúlé ò ṣe iṣẹ́ bírí soko. a ti jẹjọ ojúbú ni ojúbú ni ẹ wo ibi sáyẹn náà kọ́ni ẹ bá gbé lọ́sọ̀tò náà a ti dùn. ẹni sùúrù bí ọdún gbé lọ́sọ̀tò ẹni sùúrù ẹ dúró. mi ni mi lọ sọ́sibítù ẹ ṣé ní owó yín bá ti yọ ní àbí ní owó tèmi. Ah! àti pé kí ló ń ṣẹ́jú lẹ́yìn náà ẹ jẹ́ ká gbọ́ yín lọ sí ọ̀dájú ni òun ni o ọ̀dájú ni o. ṣé yóò lọ wọ. ẹ wo engineer ẹ jẹ́ àkọ́kọ́ dé hospital ẹ jẹ́ àkọ́kọ́ dé hospital ẹ bá ti dé hospital ẹ bá yọ ọjọ́ ẹ ah, ah, ah, bẹ mi kọ́ra. àlè lọ àlè lọ sábà yọjú ọ̀rọ̀ wo. ẹsẹ̀ ẹ ti kọ́ àlè lọ àlè lọ tanigbe tanigbe. engineer. sir. wagwan. ah nothing wrong just. Sprain injury, man. Franchement! Ah, no, it's a big injury, man. Injury, It's a big injury, man. man. Could you? What fear the last time? I'm asking you this now, right? Fear the last time. What exactly do you want? Ele yo se ọ̀rọ̀ pàtà man, èmi ò ṣe pàǹtẹ̀ man, mi ò ṣe pọ́pọ́ kà let's take me to the hospital. Ah, road boy, run away party boy. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ah, mi party dọ́jà. kí o má tiẹ̀ lówó ọ̀kọ̀ọ̀kan lápò. dọ́jà. àwa ti fẹ́ máa lọ sí ṣáàtì o. Eh, ọ̀dà kò burú ẹ jọ̀ọ́ mo ní kẹ́ má gbàgbé mi pẹ̀lú owó tẹ́ bá ti palẹ̀ ní ẹ jọ̀ọ́ kẹ́ bá wọn nǹkan sódà máa ti ẹ̀rí nǹkan fi tọ́jú ara mi. ẹni pé. <laughs> Eh, ok dúró so. owó tí àwa ti pa ní sáìtì ò fi ma tọ́jú ẹsẹ tí a rí <laughs> jọ ó gbọ́n tásà ni tó pé two thirty fẹ́ lù ó yá ká tọ́nà kìlẹ̀ tó mọ́ ah, ṣòkòtò pérépé ayé ọmọ mi ní owó bá pa tọ́jú tẹ ah, ah, o so. pẹ̀lú gbogbo condition mi báyìí lẹ́tún sọ pé kí n wá ká lọ hustle ah. báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí náà ìka níyìn o eh, eh, ìka lẹ́yìn méjèèjì o. ọ̀rẹ́ àníkíwọ̀ máa wọrí eh, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọmọ tó máa ṣẹlẹ̀ at least àwa ń lọ afẹ́ lọ ọ̀sùn mhm. tábà ti dé àṣàdẹ̀ra indomie kan fóun náà kó jẹ. no no no Abi? no indomie ẹyọ kan ò tiẹ̀ lè ká mi indomie mẹ́ta ti wà ok pẹ̀lú ẹyin méjì. ok indomie mẹ́ta pẹ̀lú ẹyin méjì àtẹyin méjì èló nìyẹn náà ọ̀yà máa wà. ọ̀rọ̀ ti síkè sí. <laughs> <laughs> màá wá ra sí pẹ̀lú ẹyin tọ́kì àbí ẹyin adìyẹ. ẹyin àparò ti rà á. <laughs> àbẹ̀yin gúlugú o tí ì rí indomie rẹ. nádà àwọn ọ̀rẹ́ lẹ́nu ẹ̀yin méjèèjì. ó ṣẹ̀ṣẹ̀ pẹlẹngẹ síbẹ̀. àbí irú response wo làwọn méjèèjì yìí ń fún mi ó dà pé wọn rí tèmi ro ah, wọn fẹ́ ṣe ìkà fún mi àwọn wèrè yìí wọn rí tèmi ro kí ni kí n ṣe báyìí ok mo ti mọ nǹkan tí mo máa ṣe fóònù mi ti ẹ̀ dànù bó mo tún ju fóònù sí. Ah! jésù orí yìí tó ń fọn mi láti ìjẹta tí ẹ pé lẹ́kàn bóyá máa ṣàánú ilé mi. hello ah ọ̀rẹ́ mi lẹ́kàn. yà báwo ni àlàáfíà wà ókè o. Okay, dọ́lápọ̀ àtìlárin kọ́ ẹ ò kì í yé nídìí ẹ̀pù mi ẹ kì í yé nídìí ẹ̀pù ẹ̀pù igan mi gan lù lọ́wọ́ báyìí tẹ́lẹ̀ nídìí ẹ̀pù mi all the time. àà lẹ́kàn kí ló dé òyà tí wàá fẹ́ sọ mí di alágbe ó tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ ná. kí ló tún ṣẹlẹ̀. ok mo ti gbọ́ tí a ká ti ẹ̀pà yẹn ti ṣorí lẹ́kàn jọ ó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kò kí ń ṣe owó kò kí ń ṣe owó jọ lẹ́kàn Ọlámilékan báwo lo ṣe ń lọ báwo lo ṣe ń ṣe báwo lo ṣe ń ṣe títí ẹ fi ọ̀nà hàn mí náà just show me the way kémi náà kí n lè máa rí nǹkan kéékèèké Anything anything you fit show me kí n kàn fi hàn mí abeg. This is the right time for me to tell you the kind of work I'm doing here in Egypt. I'm gigolo. You know, nínú Egypt yìí, obìnrin ló ń ṣiṣẹ́, obìnrin ló ń rówó, eh? àwọn ọkùnrin tó wà ń bí bó o bá ṣe yahoo ẹ wàá ṣe jìgólò jìgólò ilé mi fi ń leave ń bì. Hmm? lẹ́kàn jìgólò. yes jìgólò mo fi ń leave i have like four five six girlfriends. ah lẹ́kàn jìgólò tó sọ yìí ó dìpọ̀ gan-an ó lọ fà á kọ́dẹ̀ tó láwọn ọmọ mi tán mú wọlé tán ẹ pé wọ́n lówó lọ́wọ́ owó ọwọ́ wọn lè mí gbà tí mo fi ń leave. inú ẹ̀ náà ni mò ń sẹ́ǹtì yín lé. every time. wọ́n ah, ah. ṣe pé mi lè máa ń pè all the time ẹ ṣe máa pé Martins náà kẹ́ bá bèrè owó lọ́wọ́ ẹ̀. Ah, ojú tèmi lè wọ́n lè pè mí dájú ká. ṣẹlẹ gbọ́ yahoo gan ni Martin ṣe ń bì if you guys are ready and you ready to make money a cool money double enjoyment you know wà á bá àwọn obìnrin ṣeré dáadáa wà á dẹ̀ tó fún ẹ lówó wọn á tọ́jú ẹ ẹ mo ní wúmà kan ní lẹ́kí yeah I can link you guys up if you if you truly ready I, can I, can link you up so you guys should stop calling my number all the time give you money. ok ok ok ok lẹ́kàn kó tó sọ̀rọ̀ nípa woman tó wà ní lẹ́kí jọ nítorí ọlọ́run mo nídìí urgent 2k lọ́wọ́ ẹ̀ sórí situation tí mo wà báyìí urgent two k yẹn urgent gan kí n tiẹ̀ fi tọ́jú ra mi títí di weekend jọ. abeg get the fork off my phone two k get the fork idiot ni. ẹ mo gbà alágbe ni mi kọ́kọ́ fún mi lélẹ̀ iná. Ah! <laughs>

ojú títí lẹ wàrà ìlọ́dẹ̀ ti ṣú àbí àbẹ̀wò tún lè léra ẹ̀ hello hello sir ṣé ẹ ti kú ní abẹ́ tí mo ti lò àbẹ̀wò ló ń ṣe yín hello alàgbà hello ẹ help you. ọmọ èkó làwà if I go help you now ọlẹ́ ìròpé mi mo kó báyìí náà. ayé back of money you have, money in my car. You have, you have money in your car. I me. I will help you ẹ má wọlé mo wà ah, èmi mo máa ń control gbogbo àdúgbò yìí ṣe ṣó yé yín nǹkan tó ṣẹlẹ̀ ń sìn pé oh, ah, mo help náà mo help yín tó bọ́ mo fẹ́ kọ̀ máa gbé yín lọ sí hospital oh, hospital hospital tó wà nítòsí mo ń wò ẹni ẹni sùúrù kíkọ oh, kíkọ help ẹ má wọlé ẹ jẹ ẹ jẹ kò help yín kò help yín. ọmọ dọjà ah, ah, dúró gan náà bó mo ń lọ bó mo mọ̀ tí mo ń lọ báyìí ah, yẹ kí n lọ lónà o ilé tó yẹ pé dọ̀làpọ̀ àti láre dán wà ń bẹ̀ máa máa lọlé àwọn obìnrin yẹn lè lọ pa mí kílẹ̀ tó mọ́ náà àgàgà dọ̀làpọ̀ yẹn tó máa ń ṣe bí ìwèrè tójú ẹ̀ máa ń tọ́nà láre dẹ̀kẹ̀ rèé ìyẹn lè lọ pa mí o wèrè nìyẹn o. Ah! ok ọmọ kan ti máa ṣe dọjà dọjà jára ẹ owó ọ̀là mi lélẹ̀ owó ọ̀là mi lélẹ̀ ẹ̀yìn gàrí àlè. iṣẹ́ tó ṣẹ́ mọ́ fógún ọdún o lọ́mọ fọ́gbọ́n oṣù. bí òun bá pa ọmọ adẹ́yìn lẹ́yìn ọmọ. dre máa tó wà ní one oh seven yẹn ó sọ pé kí n mú gbogbo bills ẹ síbí báyìí tó bá check ẹ wà ńbẹ̀ kitchen máa yẹn ń jẹun gan yóò mọ the funnest thing máa yẹn ó tún kóbìnrin. kí ni tí o lè kojú mọ́ tiẹ̀. Eh, but wait o ṣó dáa kọkùnrin máa kóbìnrin. mi ì mọ́ pa ẹ̀ wọ́n ojúmọ́ ti ẹ̀ jòǹgbò máa wà àwọn máa ń kó jòǹgbò jòǹgbò jòǹgbò jòǹgbò. ẹ wọ́n kàn sá. ẹ kú sẹ́ bí o ẹ jọ ṣé mo lè rí room catalog yín. okay yeah. you're welcome. Mm, standard executive super deluxe super ṣé super deluxe wà available. yes ó wà available sir. Uh, okay. I need super deluxe. Okay. So how many nights, sir? Mm, for a start, one week. Okay, a minute, sir. Wow. Cash or POS, sir? Cash, please. Cash. Okay. So only my J to ten, sir. Two. Ten. That's not a problem. It's okay. Cash. okay. Mm. sorry, sir. I've been, sá o. Pardon my manners. ẹ ṣé mo lè bá yín gbé báàgì lọ sínú rúmi sá. no no no no no mo wà ok thank you. Uh, no sir ṣẹ́rí service wa by top notch ni sir ẹ jẹ́ kí n bá yín gbé ó necessary sir. Um, you need top notch services mo wà ok thank you. ẹ eh, but sir ẹ ó máa make sense sir. hello hello sir ṣé nǹkan mi wà ń bẹ̀ ni i need mean, you need anything i don't need you to help me àbí ìwọ ló bá ń gbé báàgì débì ni keep your top notch services to yourself mo wa okay. Uh -uh. Please, where is my key and who will show me the way? Lorẹ́ni ò ṣe bí aláàrù lóyìnbó. Mo máa lè dá bí òwú ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà ọba.

golden daughter gbà lọ́ba ìtòrí ọlọ́run ẹ́ tọ́wọ́ káṣíà everybody sókè. kí n sọ nǹkan fún ẹ anybody ò lè kó èmi láyà sókè bẹ́ẹ̀ mi ṣe wà ẹ́ gbogbo wọn tẹ́mi forí tèmi rò ó ju ogbó rọ́bìṣì lọ ọjọ́ tó lọ́hùn tara fi mí lẹ̀. ọkọ kò dẹ̀ sí káàdì lórí fóònù mi ṣèbí bá tẹ̀ ní pé kí n pè àbí ṣẹ̀wọ̀ ní káàdì lórí fóònù ni. káàdì kọ tọ́yìn ni nbọ mo ti fẹ́ rí bó mo tẹ̀ ti fẹ́ rówó rà fi òun ok n sì gbọ́. mo ti ń rò pé kó má jẹ́ wípé wọ́n ti jí bọ́bọ́ ẹ̀gbẹ́ tán ti lọ́ọ́ fi ṣògùn owó. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé ọ̀rẹ́ ìpalẹ̀ rẹ̀ báyìí. àwọ̀ ó dẹ̀ tóbi gan owó owó ńlá ńlá náà máa pọ̀ wo jọ̀tọ̀ ọlọ́jà tẹ̀fẹ̀ mi lẹ́nu ọ̀nà ọlọ́run ní jẹ́ kí yẹn ṣẹlẹ̀ jọ̀jọ̀jọ̀jọ̀jọ̀ mm. ah, àmì o kó má ṣẹlẹ̀ náà ni o torí ọkàn mi ò ń tàn mí jẹ láti lo bọ̀bọ̀ yìí mo rẹ̀ láti lo bọ̀bọ̀ yìí. wọ́n fi mí lẹ̀ ah ronú lọ. o ò ní flashing náà. mi lẹ̀ mi ò ní. Ah, o lẹ́sẹ̀ mẹ́sì. kan nìyẹn. mo ń bọ̀ hold on. mo ń bọ̀ o. bẹ̀rẹ̀ sá. Ah, ok lọ ṣe lọ ṣe lọ. sá ẹ má kó báyẹn sá ẹ actually sir, ẹ ó yẹ kí n wọlé ni serve in a proper way sir. no no no no that's fine mo ah, okay. ah no sir. ẹ jọ ẹ ẹ as uh, top notch service tá a máa ń rẹ́dà fún customers wa ẹ jọ bó ṣe kúrò nìyẹn sá. ṣé mo sọ fún need any top notch services. Sir, ẹ jọ mo lọ school fún kọ́ọ̀sì yìí ni mo ṣe course waiter yìí mo study in school proper way ẹ má jẹ́ kí n rú òfin course wa. ok mi ò lọ sí school tó lọ i'm ok ṣùgbọ́n thank you. ẹ hey, but sir the last one sir ẹ má bínú sir àwọn ẹjọ́ tó yọ lọ́hùn sir ẹjọ́ mi mọ̀ bóyá níbi owó kan tí ẹ lò mọ́ tó jọmọ́ pépà bí kéèyàn kàn ṣí bag kéèyàn kó yẹn kéèyàn kàn dànù ẹjọ́ sir. owó. yes sir. owó kọ tíṣù ni wọ́n ìwà alákùnrin ìyọ́nà má jẹ́ kó ṣiṣẹ́ ṣe o ọlọ́run má jẹ́ kó dáràn o tó ṣe é kó gẹ́tà àkókò wájú mi kó lọ sí rúùmù mi kó lọ fún wọn ní top notch services ah. ẹ̀ ní bó ṣe rí ó dàbí ìgò mọ́tà guinness. bullets and a string You don't understand the pain it brings You don't ever wanna give me wings You don't ever wanna set me free You know I'm addicted to you Jọ kí ló fẹ́ gangan náà? Mo fẹ́ gba sálárì mi mà. Okay, so I will get enough money to buy more data and go on online to do all those rubbish, write more of what you want to write, isn't it? Ṣorí pálákò bá ọmọ ni ẹ́ ó dẹ̀ ti kó bá rẹ̀ àyìn ọmọ tẹ́ ẹ fẹ́ ṣe lazy youth a ní irú yín káàkiri sórí mo fẹ́ fún ẹ ní just two hours to go and recount those allegations you put on Instagram and gbogbo àwọn social network ẹ gbogbo ibi tó bá dà sí kó tètè lọ kó kó mbẹ otherwise hmm, ṣàléwá ṣàléwá my foot má wò rí. òun lélẹ̀. olùràpadà olùràpadà ooo ojú méjì la ní. Ah! Is it? No, mo is it? On my property, with my customer, in uniform, on duty. Yeah, good afternoon. Uh, good afternoon, sir. Welcome yeah. to Unique Hotel. We have single, we have mm-hmm. double, we have masters, we have exclusive, and the most one that we have is super dope. Where the room is like a paradise, you enjoy yourself. <laughs> Which one can I give you, sir? Uh, actually, I'm not here to get a room. Okay. I'm looking for somebody. She's at uh, room 38. Room 38. Room 38. Just tell what is the name of the person. Uh, and Yuande, uh, okay. Uh, tell her from Lekon, from Olalekon. Okay, wait. Let me, okay, All right. room 38. Let me get it. Come on. Hello, good afternoon, ma'am. Someone is here looking for you. So, what's your name again? Olalekon. Okay, Mr. Olalekon. Okay. Okay, ma'am. Okay, thank you, ma'am. Okay, she said you can come. You can go this side by your left. Okay. By the left, the first room by your left. Okay. Thank All you, right. sir. hope to see you back again. All right, no thank problem. Thank you. Have a yeah. lovely day. You too. It's very nice. Who is there? Come in. Oh. My baby. Please, don't baby me, please. What happened now? What happened? Baby, what happened? Kí ló What happened? Kí ló lọ pé orúkọ ló lọ dání eh, reception You understand. Who is ah. eh, mi tiẹ̀ all call. No. I don't get. all call him. dá fún wọn náà, Doris. You lie. Kí ni kí ló ṣe? Eh? Ó lọ ń pe. The one day or whatever tó ń pè bẹ́ẹ̀ oh. but orúkọ mo sọ fún mi pé Doris lórúkọ mi so why tó fi mix ẹ up why okay ah now I get àwọn girlfriend ẹ pọ̀ <laughs> right. Oh, oh my dear listen ó wà lára listen Obi tí oh. ẹ dúró jẹ́ àgbà gbogbo tó sọ yẹn náà hòtẹ́ẹ̀lì hmm. nice gan-an Ah, ah ọmọ síbẹ̀ síbẹ̀ ah, síbẹ̀ ah. <laughs> kí ló expect. o ma gbà lé mi. this is five star hotel. five star hotel. yeah. really. <laughs> ó rẹ̀ pé o mọ bó ṣe ń lọ. Eh? wo sọ wọn ti ròyìn ẹ fún bó ṣe máa ń gbọ́ àwọn ọmọ kó máa ń gbọ́ wọn jìgìjìgì but mo rò pé ò ní disappoint yẹn disappoint torí mo gbọ́ how many hours can you last in there. máa wọ̀ ẹ́ mo gbọ́ pé wọ́n ló láìkì àwọn ọmọ tó tóbi tó ní gbogbo ẹ̀ you know ẹran kí là ń jẹ rí egun ni mí o jọ má kàn mí ṣó ti yẹ don't break me please so. ọ̀rọ̀ bọ̀ lẹ́pa kò sí ìtawọ̀ òlè àǹdù tí n bá hàǹdù lẹ̀ lórí bẹ́ẹ̀ <laughs> tí n bá hàǹdù lẹ̀ ìwọ kọ́ máa mọ̀ ẹ́ pé èèyàn hàǹdù lẹ̀. wow mi ò lè eh? wait tó bá ti disappoint mi we are good. baby straight to the business you know. <laughs> mm? Olha. Guy. Guy. Oh, good morning. Good morning. Mm. How are your nights now? Fine. Fine. Ah, ọmọ. Performance ẹ̀yin méjèèjì lálẹ́ àná mi ọba. Mm-hmm. Ah, ah. Ẹkùn. tó ojú yín kàn tutù àṣẹ ẹkùn ní machine ìwọ Yamaha òun Suzuki ẹkàn lọ ní pàápàá ẹkùn gbé fún mi gbé fún mi tán èmi kan mi ò ná gẹrẹ mi ò ná gẹrẹ èmi náà ò gbà ẹ̀rí pé mi náà mo ya díẹ̀ ṣe ni mo kàn lọ kùkùdùkùkùdù that's all that's mo gbádùn performance yẹn bàjẹ́ damn. we are ready to go. Ah, ok. Hello, ni mo sọ pé mo máa fún yín lálẹ́ àná náà. Mo ti gbàgbé. 100k. 100k? Yeah, just 100k. Nah, mi ò lè fún yín 100k. Kí ló dé? Why? Pẹ̀lú gbogbo performance tẹ fún You guys deserve more. Aww. One dollars. Eh? Dollar Dolapo. But you never told us you are giving us dollar Dolapo. Ọmọ. Wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà. Dolapo. You be correct guy. Wetin happen? Eh? But ah, ah, eh? I no even eh? expect am. Ọmọ. Dolapo. In fact, put it oh, here here. You need to oh, put it here. <laughs> Uh-uh. Dolapo. Ọmọ. <laughs> Yeah, so I'll see you guys again, okay? Mm, thank you. All right. Oh, you're such a darling. It's I really okay. enjoy you. Nah, it's okay. Oh, let me just, let me just touch it. You never told me you are giving us this for you. Touch it is your <laughs> property. Oh, touch it. You own it. Touch it. Touch me Touch it. Oh, Jolapo! Oh, babe, sorry, eh? Jolapo! Make you call us again, no? Definitely. Mm. Oh, no, no. Thanks so much, darling. I really appreciate it. Oh, bye. Ah, ah, you know, dear. Are you Dubai, love? This is like one knee. Are you a billionaire, not me? <laughs> Oh, oh! Don't dọjà wo ẹ wo ẹ wo jáde. let me call let me call these broke leaders. àwọn ọ̀rẹ́ mi kọ́ àjàyè foreign and. Uh, Hello? Hello, broke niggas. How far? ìwọ bọ̀bọ̀ ìsà jọ ibo ló gbà lọ látànà. jọjọjọjọjọ kí ló dé èwo ni ibo ló gbà lọ látànà wo mo ń jayé mi o i'm enjoying myself because i'm in money mo ń gbádùn ẹ̀mí mi. money mo ń jayé ọlọ́ba mo ń gbádùn ara mi ní hòtẹ́ẹ̀lì kan ní olówó rẹ̀ wọ́n pè ní hotel royal bẹ́ẹ̀ ni mo wà báyìí. royal hotel jọ kí ló lọ sí nbẹ. tó bá ń gbà òṣì ló ṣe o máa gbà òṣì ló ṣe o ṣòǹgbọ. kí ló máa ń ṣe ní hotel mo kàn relax náà ni mo kàn ń chill wo táyì méjèèjì bá tẹ bá mọ̀ pé serious kẹ́yà tètè máa bọ̀ kẹ́ wá join mi. <laughs> ká máa bọ̀ ní royal hotel jọ dọ̀jà jọ ṣé o ṣé o prank wa ni àbí kí ni scope gangan gangan. ta ta ta ló ń prank ẹ. <laughs> má bọ̀ jẹ́ mo ń dúró mo ń dúró. hello ọmọ àlè ó ti kọ́ tẹ̀sán. níṣó níṣó kátikàti wo ni mò ń gbọ́ tẹ́yìn méjèèjì ọ̀sán. ẹ ó ní pé ká máa bọ̀ pé ká máa bọ̀ ní ròyà òtẹ ròyà òtẹ ká wá jayé. ròyà òtẹ ká máa bọ̀ ká wá jayé. kí ló dé sọ ti pílẹ̀ tẹ́lẹ̀ ni a ní sùúrù ààrẹ ṣe ń pèjọ mi tó jíṣẹ́ fún lọ. What are those eyes? ẹ á ẹ má pariwo à ah, kí n pariwo bíbá yìí sà protocol wa lágbára sà torí top notch ni gbogbo nǹkan tá a máa ń ṣe bọ́ sà ẹ má bínú fáwọn ìbéèrè tí mo fẹ́ bèrè lọ́wọ́ yìí méjèèjì o ẹ jọ̀ọ́ sà báwo lẹ ṣe jẹ́ sí ọ̀dọ́mọdé olówó tó wà nínú rúùmù yìí. irú thought of inclusiveness wo rí ó yà jẹ́ kó mọ̀ ó yà jẹ́ kí mi wá sọ fún ẹ ọ̀rẹ́ wa tímọ́tímọ́ bẹ́ẹ̀sì wa ni àwa mẹ́ta àrò mẹ́ta tí ò ń dọ̀bẹ̀ nù. Ah, na wíwú dẹ̀dẹ̀ kan tírí ìwọ̀n. tírí ìwọ̀n ẹ̀ tó máa ma ṣe tírí sọ̀mù o. wẹ́n bẹ́ẹ̀ ló lọ́jọ́ kó tí wọ́n sọ̀rọ̀ ìbára sílẹ̀. ẹ jẹ́ nísòrò sà ẹ jọ torí ọlọ́run ṣe rí mi rò bóyá ẹ tán rárá because bẹ́ẹ̀ ṣe wà mí gbóòórùn owó lára yín. Ah abẹ́gbọ́ ń gbọ́ insert ní lórí embarrassment wo lélẹ̀. o oh, oh, rubbish wo lélẹ̀ náà. ha ṣọ́ọ̀bù wa ṣeré ni. àbórí owó ìta ẹ̀jọ̀ náà. kí ló ń fòṣì. ṣé ẹ wà ok which kind of insult. inú ipò wẹ́n ọ̀sà. ọ̀ya ló ṣẹlẹ̀ ah. ní. lọ́wọ́ ẹ̀ kàbọ̀. Ah. Ah, ìwọ ìwọ jọ torí Ọlọ́run kí ló tún wá dé rúùmù mi kí ló ń wá ń bì. wọ́n ọ̀rẹ́ gé ọmọkùnrin ó bá gan o is very inglorious to us. no no sir. ó láwọn òjò lọ́wọ́ jọ. no no. ó máa kọ́ sí mo fẹ́ kó ṣe fún mi jọ mọ́níjà bíbá yìí o ma bá wa gẹ̀tẹ̀ a ma dismiss ẹ̀ a ma sẹ́kẹ̀ ẹ̀ta a ma sẹ́kẹ̀ àtò ó dúró ju ó ní olówó òòrùn lára ti wà. jọ kí ni problem kí ni problem kí ló tún kí ló wá débi kí ló wá débi èwo ni sáà ṣé kì í ṣé kì í ṣe pé o ti fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ṣá. àwọn ọ̀rẹ́ má sọ pé ṣe ṣe tó ṣe fẹ́ bọ́ iṣẹ́ must bọ́ ni o ó gbọ́dọ̀ bọ́ ni o jọ bá mi pè mọ́níjà wọn ẹ gbọ́dọ̀ fún ní ẹ gbọ́dọ̀ dismiss yẹ. ọmọ sí ló lè jọ ló lè jọ dáadáa abẹ́rẹ́ lawrence from the people ni ẹ ara ti wọ́n mọ́ bínú ìwọlé ìwọlé ìwọlé. ọ̀rẹ́ mi ti fún ẹ kí n bá gbẹ àwọn gẹ̀ẹ́tìmá wa náà bí ní mọ̀tò àwọn ẹ̀dá kọ́kọ́ sọ pé wọ́n mi wà wọ́n mi wà. àní bó ṣe rí nìyẹn ṣe bó ṣe rí nìyẹn èmi ti ní owó if i'm sorry àwa ti ní owó àti ní owó poverty ah. ti kọlu ayé wa kákan máa enjoy ká máa gbádùn ara wa ló kù báyìí ṣọ́rọ̀ mi yé yín. Ah. Eh, but ọ̀rẹ́ mi. Ah ọ̀rẹ́ mi. Ogo. And something is coming to my mind. Let everything come to your mind. Um, I'm thinking of um, instead of a fi ń náwó yìí báyìí pé ẹ ṣe jẹ́ ká má waste owó yìí ká ẹ jẹ́ ká rẹ́ǹtì apartment tó make sense ká establish ara wa so àwa náà lè máa live new life àbí kílẹ̀ rò. má jẹ́ ká wo èso owó ètò ìyá ò dá o. iye ah. ah, ah, eh, mi ò dúró padà sínú ìyá o. i'm fearing i no want to go back to poverty o. ẹ wo di ọsẹ́ni kankan lọ́wọ́ go back to poverty àní àti lówó ẹni tó ti lówó ti lówó tó lọ́ọ́ fi èyí yìí ni báwo lè ṣe ronú bẹ́ẹ̀ ẹ wo ẹ wo ẹ ronú bíi tálákà ẹkọ ronú brain yìí sì ń backtrack lọ sí gbogbo gbàtà tí ń jìyà ẹ wo bí ta ti ń babọ ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta àní oúnjẹ gidi jẹ tá bá tiẹ̀ máa mú gàrí á máa mú gàrí á máa ṣe ẹ̀ pàǹgbà mi kò ní sí ṣúgà ẹ wo nǹkan tó máa ṣàlàyé wọn ẹ jẹ́ ṣá ẹ ṣá jẹ́ káwa máa relax ká máa gbádùn ara wa ká máa wà pẹ̀lú àwọn fine babes ká relax ní hòtẹ́ẹ̀lì bíi bíi oṣù kan náà tàbá ti wá relax tó bá eh? sùn wà mm, a lè re strategize owó wà eh? owó wà. I I I accord with you. I accord with you too. Kò sí wàhálà, ẹ ṣáà jọ nítorí Ọlọ́run. Ah. Tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni, mm-hmm. ẹ ṣáà bẹ́ mi wá ọmọge tó ní ìkébè ńlá tó tún ní ike tó ga síbẹ̀ ìtẹ́mi fẹ́ nìyẹn o. ètò ìfẹ́ nìyẹn eh? jọ́sẹ̀ kò ń súwọ́ ni. Ah, kí ló kàn. kí ló ṣẹlẹ̀ gan olóòrò máa ma ṣe two sum ṣe two sum. máa ṣe ẹ wò gbogbo kẹtẹ ṣe ẹ ti ń ba ayé tèmi jẹ́ o. sẹ́ni gbogbo kéèyàn máa gbọ́ ọmọ méjì kó máa gbọ́ ọmọ mẹ́ta yẹn it's not my strategy. iye ìsanwó instruction ti. èmi fẹ́ ṣe. a máa ṣe. mo fẹ́ ṣe. a máa pè wọ́n ṣe. a máa ṣe. ẹ wọ́n ṣe abẹ́ ti ṣe. mo lè ti bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí. ọmọ tó ní bébè oh ìrètí ògo yẹn ó pọ̀ wá dire. lọ́wọ́ ẹ̀ wá oúnjẹ ni màá. Ah! ṣùgbọ́n àti jìyà sẹ́yìn o hmm. irú àwa ká máa mu gàrí lójoojúmọ́ ká máa lọ sí ṣọ́ọ̀bù ebelebe ká máa tọrọ oúnjẹ on credit. sọba ìtẹ̀lẹ̀ ebelebe báyìí kó wá jẹun. ebelebe báwo. wàhálà ẹ ní fruit table manner. ẹ wọ ọ̀rọ̀ ó dàbí ti yá wẹ̀lẹ̀ ó dàbí ti yá wẹ̀lẹ̀. Ah, ah. Ah. irú mọ́ mi ọ̀rẹ́ mi ṣé wọn àyànbọ̀dé ò sí ń bí hmm. ọ̀rọ̀ á jẹun ọ̀rọ̀ bẹ̀ tó dẹ̀ láti. ṣé àyànbọ̀dé kọ́ ọjọ́ ìdúró tọ̀ mí. kí ni báyìí irọ́ bólówó ṣe máa ń jẹun kọ́ nìyẹn. irọ́ àti ìdébẹ̀ àṣẹ ìbẹ̀rẹ̀ náà ni olówó díẹ̀díẹ̀ ni. owó yẹ òdì ìmọ̀ràn púpọ̀ náà. Hmm lọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe máa ń wúwa o ìṣèfẹ́ ní pàtàkì o kẹ́rì bẹ́ẹ̀ mi ṣe ń jẹun ni bí olówó ọkàn mi sọ wípé jẹun àyànfọ̀dé lè ó lè wọlé lójijì jẹ lọ́jọ́ oúnjẹ yìí. Mm-hmm. nílò ní àyètì rich man eating òun lè ń wò yìí. ṣàkí kí lè ṣe ṣàkí màálù lélẹ̀ àbí ṣàkí àbí ṣáàkì àgbò. irọ́ o ṣáàkì èkó ló. ṣáàkì yẹn tẹ̀sí ẹ̀ máa o tún ti bẹ̀rẹ̀ rárá rẹ̀. yẹn tẹ̀sí. bó o lè ṣe rí kéèkó lónìí. ṣáàkì òkè tẹ́lẹ̀ lẹ́yìn. irọ́ o ṣáàkì ọkùn. ọkùn ni. ayé product ti bàjẹ́. ó jẹ mọ́ yóò yẹ kí n mú bóyá omi ni o. madam. ní wọ́n gbé àná. you get take you get take away pack abi. wọ́n gbúdọ̀ ní lọ́ọ̀bù ni màá rà. wàlẹ́ ẹ wo we are billionaire o a máa ra gbogbo ṣọ́ọ̀bù yẹn a máa ra take away. Mm, máa gbọ́ mm-hmm. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọlọ́sí èèyàn ló máa ń jẹun tó máa ń mú mi lè. olówó ọtí ló máa ń fi lọ́yọ̀ oúnjẹ lórí ah! omi ló yẹ kó mu o búrókì ni. olówó máa bínú pàmò àtàn kẹ́mi ọtí lè lórí. orí ìtẹ̀ rántí tó mi èmi tó jẹ́ pé mi mo fi máa ń jẹ oúnjẹ tẹ́lẹ̀. madam ẹ sọ oúnjẹ ẹ ṣe àtún wá bí lọ́la àtọ̀tún la. bá mi sọ fún ẹ pé kọ́ má tó oúnjẹ fún yàn mọ́. mi ò gbọ́. bá a sọ fún kọ́ má tó oúnjẹ fún yàn mọ́. kí ló dé. bá a bá ti ṣe tán alẹ alẹ jẹ gbogbo oúnjẹ yẹn ràn yín dùn. wò ó kọ́dà ó lè nánà apà o. ó ti lè nánà apà kí ló dé ká má tó ń jẹ mọ́. Ah, ìyá ti jẹ mí ìyá ti jẹ mí sẹ́yìn jẹ gbádùn. ó kà sọ tó bẹ́ẹ̀ lẹ́nu. Ah. kí ló dé tí ń jẹun bí ẹ̀ àná. Ah, àmì sínú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ọ̀rọ̀. ẹ̀dọ̀ tí mò ń wọ ìlú tí mò ń wọ ìlú ó jọ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ tòlótòló. pé ọ̀rẹ́ rẹ o pé sákèsí o kó má ṣe wọ̀nrànwọ̀nrán bí. ilẹ̀ díẹ̀ díẹ̀ ni. o ìmọ̀ra púpà mi. tẹ́lẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ sí ní jolówó tálákà ní tẹ́lẹ̀ hmm. sùúrù. ibi ní bàjẹ́ mi tẹ́kì kò kọ̀rẹ́ tì mí. ètí mo fi máa ń ta ó máa ń wà bíi lílítírètì. òkúkú mọ̀ mi èébú òun lẹ́bọn yàn lára. ah ah nìkan ni mẹ́rin mẹ́ta ni kí ni. ẹ ti jẹ́ bí. ọdún ah, ah, ah, kẹrọ ni. madam hmm, bring mommy to. owó máa bí díẹ̀. bring mommy jọ. bring mommy jọ. ẹ̀kọ́ náà rán ni. mo lákẹ̀ ọ̀nà roundabout today. ọlọ́run pẹ̀lú tó alẹ́ kejì. madam bring drink bring drink orí mi lè tán má parẹ́. mo mo táyà olówó ni. wọ́n má kú kó má kú kọ́wé ìtọ́tàn àwa tó bá kú àwa máa náwó yòókù o. mi ò lè kú o ti já mi tán pé tí n bá ti jẹun kí n máa fi bí àlè. àwọn olówó máa ń gbádùn abájọ tó máa ń ní ìgbéraga nígbà tó máa ń mu jẹ ilé ajẹ ilé ajẹ ilé ká mú ilé. àmú ah, ẹ kápá dé sókè délé rè. tí wọ́n ní bọ̀dé bàbá wa sọ̀rọ̀ sí i á ni. àbí. èyí dùn o bàbá ah, ah, ẹni tí ìṣẹ̀ bá mú ni kó wá wí. ẹ wò wá yóò di báyìí lọ. mi bọ̀. ọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí mi ǹjẹ́ o jẹ ọbẹ̀ ibo ọ̀há ṣo jẹ́ rí ṣo jẹ́ rí o mọ̀ jẹ́ kú sí lọ. máa lẹ̀ funfun máa lójú. kìlọ̀ ní tẹ́kùn máa nà náà ó ń sírẹ̀sì rẹ̀ lórí oúnjẹ ó tún sírẹ̀sì mi ṣe bẹ́ẹ̀ yẹ kó máa fi kílódé tó ń fi jẹ háfẹ́tì mi. wọ́n sọ pé òní table manners. Ah! one one room self contained manner tó ti mú ẹ lára one room self contained. oya báwo ni tẹ́kùn mọ̀nà yá sọ fún mi. big man and rich people dem no dey talk when there was be heat. ìwọ ń sọ̀rọ̀ náà. big man and rich people dem no dey talk when there is one be eating. ajé. you hear it. oya mi ò ní sọ̀rọ̀ kí n ẹni bá ti kọ́kọ́ sọ̀rọ̀ lórí tébù kò ní dà fún. ọlọ́run ló ju ẹ̀kọ́ sọ̀rọ̀. ó ti sọ̀rọ̀. àlùṣe mi. ẹni òkè náà. ṣùgbọ́n kọ́ ló yẹ kó o sọ̀rọ̀ o yóò dà fún ẹ lẹ́yìn ilé ẹni bá tó ti sọ̀rọ̀ kò ní dà fún. o fẹ́ kí n sọ̀rọ̀ so hmm. èmi ni ò ní dà fún bẹ́ẹ̀ ta ló kọ́kọ́ sọ̀rọ̀ sẹ́ẹ̀rí kó ti dé sọ̀rọ̀. olójà sọ̀rọ̀ kò wá nígbà fẹ́mi àbí kò fún mi hmm, ẹ sọ̀rọ̀ kọ́ mọ̀ fún àwọn ẹ sọ̀rọ̀ kọ́ fún ẹ má o ẹ sọ̀rọ̀ sọ́kẹ́ ó yà wọ́n ti sọ̀rọ̀ ah, ẹ kò fún wọn náà ó yà wọ́n ẹ sọ̀rọ̀ hmm. ah, torí ó ní ah, ó fẹ́ lu àwa dà fún wọn nìkan hmm. jákó sọ̀rọ̀ o ó má sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ mo ní o yẹn lórí o ti o ti sọ̀rọ̀ ṣé ẹran tó fẹ́ bá lọ́sẹ̀ fẹ́ lọ pẹran ni. wàhálà ìtàlá ìwọ ni ò ní dáa fún jù. wàhálà ìwọ ló sọ̀rọ̀ ju wọ́n ní ọlọ́run ti ṣe mẹ́ẹ̀ sọ̀rọ̀ gbogbo ilé tí sẹ́ẹ̀dì tó ń gún sọ. ẹ mo ti gbọ́ pé kò ní dáa fún mi ẹjẹ́ mi ni kò ní dáa fún jù ẹjẹ́ kó kú jẹ́mi náà ni màá jẹun jù àbí wàá kílẹ̀ ní mo kú ní mo ẹ̀rín wọn wí. ẹni bá tọ̀rọ̀ ẹ pé kí n gbé ẹran yẹn wá kò ní dáa ẹni bá ní gbé ẹran ìwá kò ní ẹni bá tọrọ mo ti bá gbẹ̀mí nìkan ni ò ní dá ẹni bá fọwọ́ tọ́ mi àbó ṣojú oṣù kò ní dá fún un. fún atọ́ ni. kò ní dá gbogbo wa. sùúrù ló gbà ó sùúrù ló gbà ó ìrètí ògo yẹn ó pọ̀ wá dire. ìdánilójú ni ire ń bọ̀ wá lè ṣoògùn bá a ti wáyé parí láàárí o lè ṣẹbọ lè ṣoògùn bá a ti wáyé parí láàárí ah, má fi gìrì mu màmá sáré eléré ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù àfojúsọ́nà yẹn ó bọ̀ wá dire. ìdánilóhùn. ọ̀rẹ́ ni ó ṣe bí aláàrù lóyìnbó kò má lè dá bí òwú ṣe bí lọ́jà ọba. When everything turns dark eh, eh, and you think there is no way eh, eh, don't give up just stay strong after the tunnel there will be light. ìdánilójú ni. àwọn wo. kò ní kò ní já fáwọn tó sọ pé àní méèkì ẹ a ti padà méèkì ẹ adáyọ̀ọ̀yàn shout everybody ọmọ náà kò ní sọlá ní credit ọ̀dà kò ní já fún bọ́bá sí mi kò ní já fún bọ́bá sí mi. àṣà àwọn tó fún ọ yẹn. Eh? wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n lè zuzu wọ́n lè zuzu wọ́n lè zuzu wọ́n bọ̀ wọ́n lè zuzu àwọn alájọ ẹkùn lé. ẹnikẹ́ni tó sọ pé ànílò láyé kì í dẹ́rù. àbẹ̀bọ̀ ayé. ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi ṣàánú mi àwọn pípọ̀ sọ́ọ̀sì aláwọ̀ pípọ̀ ìsọ̀ wọ́n ti ṣe oyè wọ́n ti lé lọ́wọ́ ayé òde púpọ̀ àgbà àkókò kókò káàkiri òtọ́ ò lè tẹ̀ àwọn lọ àtúwò ojúbọ white ọlọ ẹ dàbí ìgbà wo ti fẹ́ gbówó báyìí. àwọn ọmọ wa wọ́n ti jayé gan wo tó nígbà tí fídíò kálí lè bá. àṣẹ́bí náà ti máa padà bá wà lẹ́nu báyìí. fucking money ẹgbẹ́ mi jẹ́ ọmọdé. ẹ̀mí náà rẹ̀ náà adédọ̀dọ̀ adédọ̀dọ̀ tó ní sùn. ẹ̀yin guys ẹ̀yin guys mo ní i have a suggestion. kí ló tún suggestion báyìí kí ló tún suggestion ìwọ ló máa ń suggestion gbogbo ìgbà. ẹ̀yin guys ẹ jẹ́ ká pe Ọlámilékan ní Cairo kájẹ́ kó mọ̀ bó ṣe lọ pé ó ti pọ̀ ńlẹ̀ ó ti pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀. wọ́n tó bá pààrọ̀ látẹnujẹ. ẹ lórí ten thousand. ó tọ́ ni ó tọ́ ni. fídíò kọ̀ ni. Ọlámilékan ah! Ọlámilékan. a ti lè jẹ ọlọ́mọta lójúmọ́ ọlọ́mọ tó ń ṣe fàájì fídíò kan ah! ni mo fẹ́ pèsè. Mm, dájúdájú àwọn bíbí yahoo yahoo ni wọ́n ṣe wọ́n ti wọ́n ti ṣe yahoo ọlọ́pàá máa kó ìgbà díẹ̀ lọ́jọ́ yẹn ẹ máa jẹ́ ojú kankan fún un àwọn wò ni èmi fẹ́ máa ronú. yáyà ni àbí àbí ìwọ gbọ́dọ̀ wá gbé àrò mẹ́ta àrò mẹ́ta tó gbà ó ní ó ní gbé ó ń bọ̀. ẹ ti lówó. ẹ ẹ lọ́ọ́ ilé kọ̀ọ̀kan. ó yà ẹ lẹ́nu àbí. àwọn tó wọ́n mọ̀ ọ́ àtàwọn ọmọ ìwà mẹ́tẹ̀ẹ̀ta àbí ó yà ẹ lẹ́nu ẹ wo bó ṣe lanú lẹ. sọ́rí. abẹ́ tí ló ṣe yàwó yàwó rẹ̀ mo sọ tọ́lọ̀ òun àlè kiri fún un báwo lè gbà. wọ́n jẹ́ kí n bá sọ̀rọ̀ jẹ́ kí n yà lọ́rọ̀. ta ló fresh àti fírẹ́ṣì pa bàbá wọn yìí èmi tó máa ń pẹ̀lú alátẹ̀kẹ́ bàbá yọ̀ọ̀yọ̀ àti gbéra tó ọmọdé tí ó jọṣẹ́ bàbá nàìjíríà kàṣàyé fún ọ. ẹ̀yin bọ́ìsì lọ ṣe ìpẹ́ ti lọ ṣògùn owó báyìí. alájà ẹ ló ṣògùn owó. wọ́n lọ́kì gbé débẹ̀ wọ́ àwa la jidman làwa ná ààrẹ yà ní bàdì àwọn ò ṣe dògólò. ẹ bó ṣe lẹnu lẹ kò yẹ kò yẹ ó dàbí jazz àbí. la jidman aláwọ̀ pa máa bọ̀ ní ìdájọ́ ká gbé ẹ̀sà yé ẹjẹ́. adàní fọkànbalẹ̀ ṣó yí ẹ. jẹ́ wojú ẹ jẹ́ wojú ẹ. fi ilẹ̀ jàre. ojú ah, ẹ ṣe wọ́n rí àwọn ọmọ tó kọ́ bẹ̀. Martin àbúrò yìí bọ́tẹ́tọ́lọ́ máa lè ṣoore fún un dọ́jà dọ́là <laughs> pọ̀ àpò. ọkùnrin sọ fún mi pé ọ̀gá ìdílé ṣe yahoo yahoo máa ń ṣe yahoo ọjọ́ kan náà máa ń gbàdúrà yìí payday is coming ọjọ́ kan náà ni ṣé ó ń gọ̀ ni bọ́lá ṣe máa ń kọ̀tà máa wà létí gbà yẹn. ó eh, lẹnu lẹ ó lọ. ọkọ àgbàgbé. Eh. ọkọ àgbàgbé. Ah! ọmọ lẹ́ni lẹ́ni. nípa ṣẹlẹ̀. ṣẹrin lálẹ́ yìí hmm. àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ ká short hotel yìí down. kí gbogbo olówó rà kọ́ mọ̀ pé àwọn three bad guys wọ́n wà around. ọ̀rẹ́ mi shut down everywhere shut down everywhere. ok pátápátá yẹn mo fẹ́ wà. everywhere mo fẹ́ máa dín ní alẹ́ wà everywhere. mo fẹ́ máa wó gbogbo. oya owó wà. ẹ̀yin guys ẹ̀yin guys ẹ̀yin guys ìta máa ṣe ni pé anybody kọ́mọ tọ̀tí fún bíbá so ya mo fi bílẹ̀ tọ́. ibo ni rẹ sọ wa kọ́mọ tọ̀tí lọ ní bọ́ọ̀dù. ibo ni rẹ bẹ̀rẹ̀ láti fi ẹ̀ sí ẹ̀ ọkùnrin mẹ́ta ti wọlé àwọn bàbá sí. wọ́n gbọ́ ṣakọ ọlọ́pàá máa tó kó yín ọlọ́pàá èmi ìbàlẹ̀ ìbàlẹ̀ sàn àbí ìbàlẹ̀ ọwọ́ tó bá yẹn ẹ̀yin wèrè ọwọ́ máa bàyẹ́sẹ̀ èmi mò ń sọ bẹ́ẹ̀ ọwọ́ bá yẹn lọ́wọ́ bá yẹn. lójú ni ire ń bọ̀ wá bó pẹ́ bóyá sùúrù ló gbà ó sùúrù ló gbà ó ìrètí ògo yẹn ó pọ̀ wá dire. ìdánilójú ni ire ń bọ̀ wá bó pẹ́ bóyá sùúrù ló gbà ó sùúrù ló gbà ó ìrètí. dàrú wà guy wetin happen eh? ọmọ mi ló kàn ṣe ń bá ẹ ṣeré yìí tó fẹ́ ṣera ẹ léṣe ẹ eh, ṣé kí màmá máa. wàá iná lu wíkúlú mọ́ What? What? Ah. bọ̀bọ̀ yìí ṣe ó dà pé àwọn àjọ̀nú kan ń disturb because I don't understand. Let me ask him if he's fine. sorry. The man was laughing. How are you? I am well. Moti, bring it out. Moti, bring it out. Moti, bring it out. Moti, bring it out. Ah, oh, owó ta ló wà. kùdì bàbá mọ́nì. àwọn ohun ti bá eh! ìyá ẹ̀ láì sọ. àwọn ọmọ ìyá mi. àwọn ọmọ ìyá mi ní olúwa. àmà ọ́sùlà abẹ́rẹ́ ọlá fúyà ní ìdá sójú ẹ what tẹ́mi kí ló wá sí bíbá. mo ṣe ọ̀rẹ́ mi wá síbí ni. mo ṣe ọ̀rẹ́ ẹ wá. àwọn ọmọ sùn ló gbé wa níbí o. pẹ̀lú gbogbo mo yín náwó fún ẹ tó o tún ṣiṣẹ́ olóṣó. ìtẹ́lọ́rùn o sọ ọgbẹ́ni ìwọ ní gọ́ọ̀s láti máa make love pẹ̀lú fíẹ́nsì mi. Ah, irọ́ mi ò make love. ṣọ́tọ̀ mi ò mọ̀ wọ́n. àwọn ah, máa padà pa ẹ́pọ̀ àwọn fámìlì ẹ̀ ni. Ah. irọ́ ẹ̀mí èèyàn lè tọwọ́ mi bọ̀ èyí ń ṣèyàn bẹ́ẹ̀ ẹ eh, máa máa máa help yín máa help yín má wọrí ẹ wá òkè má bínú ẹ jọ hospital hospital lọ́ọ́ báyìí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ṣé mo lè rán sí. ẹyin sùúrù àwọn òbí wa. sorry. doctor. ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi báwo wá ni situation dádì mi báyìí ṣé wọ́n ti ń get better. Eh? eh? we are still on him. But I will advise you go and make payment of 300,000. Hmm? So that we can continue the treatment. 300,000? Yes. Three, 300,000. Okay, okay, fine. You, ìyẹn ò ń problem, màá san, màá san. But you, mo ní mo need cash nǹkan fún mi ẹ Joe. What's that? And make sure pé wọ́n wà okay. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n because it's precious to me. Ṣé I'll àákọ̀ máa ń gbìyànjú tiwa ni hmm? but you have to make that payment so that we can continue that treatment. Eh, tí n bá make payment I shall make gbìyànjú ọdẹ oh, máa wà okay right definitely. okay ẹ ṣe right away right away máa okay yes máa san máa san. ṣe ń fi ń sìn. bẹ́tà jọ báwo ni mo ṣe jẹ̀bi. ọmọ yẹn ọkùnrin kan náà ló gbé yín wá síbẹ̀. ọmọ mi ọkùnrin. bẹ́ẹ̀ ni sà. Ah, jọ ṣé mo lè rí. of course. Okay, thank you. Um, before that, um, I'll call one of the nurse kó wá fún our medications. Should you answer? That's okay. All right, sir. Nurse promise. ẹ pẹ̀lẹ́ sà ẹ ti adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìyẹn túmọ̀ sí pé ara yín ti balẹ̀ díẹ̀díẹ̀ ẹ pẹ̀lẹ́ actually sir mo pàdé yín lójú títì ẹ accident so ẹ kò lè helpless ẹ wà unconscious mo kò rush yín wá sí hospital ni sir. oh that is thoughtful of you. Yes, sir. Well, it been was hospital. Exactly, sir. Wow, thank you. Yes, Thank you. Wow, I really appreciate that. Yes, sir. Appreciate o bá ń rí báàgì tí ó wà lẹ́yìn mọ́tò. oh yes yes mo rí báàgì yẹn owó ló wà nù ẹ ẹ ní bínú ọ nígbà tí mo dé hospital doctor insist pé a gbọ́dọ̀ san three hundred thousand naira as deposit so mo wá mú nù ẹ but yòókù wà intact. oh that's good. Yes, sir. um, àwọn fóònù mi kọ́. fóònù yà yà fóònù yìí wà lọ́dọ̀ mi ṣé kí n mú wá ó wà ń ta. ṣé ẹ bá ń gẹ́ tẹ̀kínlẹ̀ pé dọ́tà mi. right away bàbá yín mo wá. thank you. ẹ o ẹ pẹ̀lẹ́ sọ̀rọ̀ lọ. sorry daddy. thank you my dear. ẹ oh sweet o. Oh. ah àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé tún fi ẹsẹ̀ yín méjèèjì rẹ̀ délé. amen. ẹ wo ogun tọ́lọ́run ti ṣe kò tún ní gbére mọ́ láéláé. Thank you, my dear. Ami. Ah. Ah. Ah, please have your seat. Thank you. Thank you. Ọ̀ṣẹ́gun. Yes, sir. Oh, ò ní kú ní kékeré. Àmín. Mm òní dàgbà òṣì wàá ríyàn ṣàánú wọn náà thank you. thank you very much once again mm we appreciate you. you're welcome Yeah. Um, young man um, báàgò yẹn dà. oh okay. Yeah, man. Um, let me have it. Sorry. Yeah. Sorry, sir. Thank you. You hold this for me. Um, gentlemen, take this. Uh, uh, sir, kí ni kí n kí lẹ fẹ́ rà kí ni kí n bá yín gẹ̀. no nothing fi eléyìí ṣe owó mọ́tò wọ́n eh? ní ojú àtúnra we shall see in future hmm? a tún máa pàdé lọ́jọ́ iwájú thank you. Yeah. Uh. You might take your leave. Okay, um, thank, thank you, sir. Uh, yes, sir. Uh, I swear to Paul, do you need water? No, no, no, no, no. Me, I need water. Mm. Also, quick, Mark. Yeah, yeah, yeah. Thank you very much. you might take your leave, Bella. I do pay. Mm. Ere, that's in the one. Okay. <laughs> Thank you, thank you, sir. Uh, thank you. Daddy, daddy. Yes, my dear. The man. Hmm? Yeah, yeah. maybe go back to left. My dear, yeah. All right. see him to the door. Uh, it me. Urgent 2K. Ládùúrò rẹ̀ tí mo ṣe for my. Are you talking to me? No, no, sir. The key, mo, I was, ah, okay. I was just. Uh, Thank you. Okay. Yes, my dear. Congratulations. Thank you. A kú ogun àjàyè. O my dear. Bọ̀ ṣé mo pé mo ti sọ fún yín but mo tún reiterate no alcohol again. Oh, come on, my dear. Eh? Little ni mo kàn mú náà. Daddy. Hmm. Yes, ma. Good. Hmm so kí lẹ fẹ́ jẹ so that yín máa lọ sí bathroom and máa lọ shower. ah sọ ma pé olórí burúkú ni ìwà bàbá ìsá àbẹ̀gbọ́dọ̀ ah, rẹ̀ àdá tó ń bá mi sọ lẹ́nu ni ah, gbogbo sẹ́ni ọ̀tọ̀ ni kéèyàn hùdì kéèyàn kan kò bá di lásán sára kó mọ̀ ní ọpọlọ nǹkan tó yẹ káwa fi mẹ́kẹ̀ káfi sórí rẹ lẹ́yìn ayé tiwa ó wá débi ó wá sọ pé ó gbé lọ sí ilé bàbá olórí burúkú kan ìdí àtìlẹ́lẹ́yìn e náà ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ tí ẹ̀ gbọ́ tèmi. a ní mi ò wọ́n mọ́. lẹ́nu ṣe sanwó jà kí ni lẹ́nu sọ. wo idiot ni wà wọ̀ idiot gan wo gbogbo nǹkan tó jọ mọ́ ever ever ní everything ó lè ever wo láyé láyé láyé yìí mọ́ gan atọ́ ò lè rọ́ mọ́. kílódé kílódé kílódé èwo lè pè náà. mo sọ pé mi ò mọ́ mọ́ àbí èwo lè pè báwo lè mọ́ ṣe pẹ́ fún mi náà. mo lè pè lọ́rọ̀ ẹgbà ṣe òkò lọ́rọ̀ ẹgbà wọ́n bọ̀ yìí o kò lọ skul ni o ní kọ́mọ́ bóyá kọ́mọ́ tó o ní rárá èmi láyé ni. ṣe wàá mọ nǹkan tó ń ka mi lára lọ́rọ̀ ẹ̀yin méjèèjì ẹ kàn ń ronú pa owó owó owó tó bá yẹ pé bí mo ṣe pàdé máa yẹn ní junction yẹn ní sin yẹn tó ti wà nùkà mo wá fi wọn lẹ̀ mo wá àbádùn wọn wá kún kọ́. sáà bàárẹ̀ bàbá ti bàjẹ́. tó bá kún kọ́. bọ́ sáà bàbá ti bàjẹ́. bọ́ a ní ọ̀lẹ̀ mẹ́gẹ̀ ẹsẹ̀ ó ní tó bá kú kọ́ ìgbà tí ò ok àìkú ẹ̀ kí ló dà fún ẹ. màbí mi. ó fẹ́ àìkú ẹ̀ ó fi bá yóò tàwa jẹ́. màbí mi. ó wá mọ́rú burúkú tiẹ̀ ó fẹ́ fi kóran tàwa kò lè pọ́sibú. ní nǹkan tó jẹ́ pé owó tó jẹ́ pé ó yẹ káwa káfi di mílíọ̀nìà káfi mẹ́kẹ̀ẹ́ láyé tiwa òfin ídíọ̀tì tiẹ̀ òfin kó bàtà wa sẹ́ni alátẹ̀yìn máa ń sọ lélẹ́ o ọ̀tọ̀ ni pé kéèyàn kókó òun jì àbí kókó kó gbogbo ẹ̀ sí kinní ọ̀tọ̀ lọ́pọlọ àwọn ní ọpọlọ wọ́n wá ń sori burúkú àbí kí. Oh, ó máa ká mi lára o. ó dùn mí ó dùn mí mi ò tiẹ̀ ronú dáadáa. Hmm. Hmm. Um, ok. Oda, dà. Mm. ó bà ní kò bàjẹ́. Eh. Mm. I have good idea. Mm. mi ò ní gbà kókórí burúkú tiẹ̀ kó tó fi àfẹ́ ti ta wá. a dá fún ọ̀rẹ́ mi a dá fún ẹ. we go go rob that man tonight. Eh, eh, èwo ni tẹ́. ọlọ́run máa jẹ mo kọ́. kémi kí n rob mi ì ṣe rí mi ò dẹ̀ ní ṣe mi ìtẹ́lẹ̀ yín o mi ò sí bẹ́ẹ̀ o mi ì lọ o. Hmm. o tí mo sọ are you in or not. mo wà pẹ̀lú ẹ. ọjọ́ akálẹ̀mí àti ẹ làjọ irin láti jọ ni a ti sọ oríire sórí tàrẹ bá ti lè pé mẹ́ta nọ́ńsẹ̀nsì ni kò sí kò sí. àwa méjì ọmọ táwọn ṣe báyìí. báwo la ṣe lè rí ìbọn a máa ní ìdìbọn náà. Mm. before seven thirty pm tonight eh. ma get ìbọn. wá wá wá wá ọ̀rẹ́ ṣùgbọ́n bí tó ti ń gẹ̀ẹ́tì ìbọn ni ó oh, mọ̀ mí ni èmi jáde gbogbo ẹ̀yin lọ à sírètì lèmi mo ní sírètì òtì mo máa tán pè mí gbòòrò ni ìgboro pọ́n mi lé. ó lọ fà á. o tún ẹ ò gbọ́ ni. kò sí ìwọ tí mo mọ̀ náà ni. ìgboro pọ́n mi lé. ọ̀rẹ́ ìgbẹ́ ní sọ. hello ya Tẹ̀túlà ni orúkọ tèmi láti ọ̀dọ̀ ẹnjìnìà Bádéjọ mo wà níwájú ilé ẹjọ́ jáde wá. Yeah, o ṣe. ìní dá ọmọ wọn ṣáà sọ kí. ọlọ́run pa wọn lẹ́lẹ́. àbọ̀. ó dà ń pa àwọn lélẹ̀ àbí ẹ̀gbọ́n. àwọn lélẹ̀ congratulation. ẹ ṣé kèmí náà. congratulation. ẹ̀gbọ́n ẹ jọ kí lẹ congratulate mi fún. engineer wọn náà wọn test ẹ kò dé pass so wọn ní kí n gbé wá kájọ máa engineer engineer test mi mi ò mọ engineer kankan àbó lọ ṣe gc tó jẹ́ kí n. ta ló ṣe gc kí ló ń ṣe ẹ o mọ oyè ẹ ta ti ṣe gc ìgbẹ̀yìn ni. ọjọ́ ọ̀dà ló ṣe tẹ́sí. o mọ chief. chief ṣé chief tó yẹ pé mo ràn wọ́n lọ́wọ́ lálẹ́ tán l'accident ẹ̀ẹ́ àwọn lọ́rọ̀ yín sí mi so ládùúró oore tí mo ṣe fún wọn bí mo ṣe rescue wọn wọ́n fún mi ní urgent 2k wọ́n ti wá sọ pé kí n ẹ̀gbọ́n ẹ mi ò like mi ò like irú test yẹn o. Ah. Ah, urgent 2k 2k yẹn tí mo wá lé tí mo bínú pé máa yẹn lọ́ọ́ fi mi ṣe wọ́n lọ́ọ́ mú mi ṣeré tó lọ́ọ́ fún mi ní. ẹ̀ẹ́ àwọn lọ́ọ́ sọ fún mi sí pé mo ti pass mi mọ̀ pé sáàmù ni èmi kò mo ti ẹ̀ mọ. ẹ̀sàmù. ẹ̀ẹ́ fúnra tó ń ṣẹ̀ṣá mo ní two kéèkẹ́. ẹ má wọrí èmi ni mo pass wọn má wọrí ẹ so kí ni chief wa sọ báyìí. o mọ ọgá wa ni o tó bá mọ ọgá wa wàá mọ̀ pé àdúgbò ni má tó ṣì ẹ wá ẹ ní sùúrù àbẹ́mi máa rí túkè mẹ́rin. ṣe ẹ lè máa ń sọ̀rọ̀ báyìí ẹ̀gbọ́n eléyìí tó sọ pé kẹgbẹ mi wá ojú yín lè nà ẹ dẹ wọ fìlà ojú yín ò clear ẹ tiẹ̀. ojú jẹkun ní mi lè pẹran jẹ. yóò lè pẹran jẹ gbogbo pẹ̀lú kẹ gbogbo tí mò ń wò yìí. ojú jẹkun ní mi lè pẹran jẹ. ṣé o ṣe kàwá ló báyìí ṣé pé good news lẹ mú wá fún mi báyìí. once again mo congratulate you. Ah, wọ́n láti gbọ́ ọkọ̀ gbà fún mi lẹ́ẹ̀kejì ní ṣáàkì. àwọn méjèèjì àti ok kí kájọ máa lọ kájọ bá ṣífù ah, ó jẹ́ àti tètè ká máa lọ. mú nọ́mbà mọ́tò yìí. mú nọ́mbà mú ẹni sí kọ̀kọ́. ìwọ tó dé mi máa tẹ èmi nìkan lọ́fẹ́ tẹ́sítì o ah, mo máa fẹ́ wọ bẹ́ẹ̀sì o mo fẹ́ wọ bẹ́ẹ̀sì o ẹlẹ́dàá mi máa wáyé mi báyìí mo fẹ́ wọ bẹ́ẹ̀sì o nítorí ẹ máa wọ mí o ayé mi ti dà jẹ́ kí mi kọ́kọ́ gbogbo ìyẹ̀pẹ̀ bad luck tó ti ń tẹ̀lé mi láti joy joy. àdúgbò mò ń bọ̀. èmi náà gba two k tẹ́sì mi mọ́. irọ́ nine k ni. wèrè oúnjẹ mi wà lórí tébù má fọwọ́ kan o ojú mi sì wà ń bẹ́ o. So tell me, what are your qualifications? Sir, BSc Accounting láti. Like Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. oye. bẹ́ẹ̀ sir. Great Ifẹ̀. great. greatest of the greatest of the greatest Ifẹ̀. great. ah just, just calm down. Great Ifẹ̀. Hey, hey. great. má ma kọrin tele me. jẹ́ kí n kàn kọ́ Okay, eh? sir. Great Ifẹ̀. Great Ifẹ̀. Africa's most beautiful campus. Caution, vigilance, progressive, alota against all oppressors. forward never, backward never, for learning our culture, sports and struggle, great effect, mate, I love you, that is only one great effect is the universe another great event is a cadavy great great great great. greatest of the greatest of the greatest Ife. great sir. that is good. kò lè mọ pé school team náà lọ nìyẹn. wow wow. that is good. All um, hall ló wá gbé nígbà tó fẹ́ ṣetán nífẹ̀ẹ́. Fajuyi hall ni sir. Fajuyi hall. yes sir. àwọn calm and cool headed guy ló ń gbé ní Faj. ṣé orí àwa yìí awo hall la gbé. ah. torí àwọn great students tó brilliant tó dẹ̀ wà radical wọ́n gbé níbi ráwò <laughs> that is God of you. yes sir. Hmm. Ah, ọmọ olúwo ni ẹ. ọmọ Ọ̀yọ́ ni mí sà. Ah, Ọ̀yọ́ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà hmm. àjíṣe bí Ọ̀yọ́ là ń rí àjíṣe bí Ọ̀yọ́ là ń rí Ọ̀yọ́ ò jẹṣe bí babẹ nìkan kan àjíṣe bí Ọ̀yọ́ là ń rí ah, ìlú dáadáa nìyẹn àwọn èèyàn pàtàkì àwọn ọlọ́lá àwọn èèyàn dáadáa ló ń wá látọ̀yọ́ hmm? once again I am proud of you. Hmm. Tọ́jà. Sir. Hmm. You're going be heading one of my companies on Highland. Sir? Hmm? Nǹkan tẹ́ sọ ò yé mi mi o. You heard me right. Irọ́ mi ò head yín right nǹkan tẹ́ ẹ̀ sọ ò clear ó dàn pé ẹ sọ̀rọ̀ fast <laughs> ẹ kò sọ nǹkan bíi companies mi ò àbí mi ò mi ò gbọ́ dáadáa sir. Um, as from now on you're gonna be one of the managers of Parejo group of company. ah ah. <laughs> I'm, are, are you okay? No, I'm, I'm, I'm okay. No, I'm not okay. I'm not okay. uh, <laughs> sir, sir, I'm speechless. I'm speechless. Huh? Eh, eh? ẹ ṣe thank you sir thank you very much sir ní ìtọ́jà manager àbí kí ló ṣe no sir. in addition to that i'm gonna give you an official call and a million naira for your wardrobe allowance. Ah. Because you gotta look good. Okay. Hmm? Irọ́ lele, mo lala. Abi, àǹtí mò ń lálá is this real is this real. you're not dreaming this is reality dáàdì mi nìyẹn fún ẹ dáàdì mi ò ní ìdá yon máa dàyàn lọ but bó tán bá fẹ́ ṣe ah! ah. ẹ hey, hey. ìgbà ló máa bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ eh, ok ẹjọ sá tẹ tẹ tẹ bá ní bínú ẹjọ ṣe lè fún mi láyè bóyá bóyá kí n resume lọ́la so that i will just put myself together and, and just mo ṣe ńlá làbí àbí eh. oh you are seated here okay. Hey, eh, eh, hey, hey, hey calm down calm down. Hey, one million. Oh, calm down come on. okay i'm calm. Um, tó bá dijọ́ monday wá bẹ̀rẹ̀ take your time okay. thank you sir. gbogbo aṣọ tí mo máa wò wá síbi iṣẹ́ wàá lọ ṣe shopping okay because you have to be looking good. yeah mm? yes sir. Hmm, hmm. ẹ wo. Mm -hmm ẹ wò ṣe ṣàánú fún mi lẹ́ni gbogbo àwọn ọmọ yín bí ọlọ́run ṣe máa ṣàánú fún wọn nìyẹn anything tó bá fẹ́ kó tó kọlẹ̀kùn kan ten doors ló máa open sí wọn látara ọlọ́run ọba. amen ah! amen ah! amen gbogbo àdúrà tó ṣe ọlọ́run àgbà àmọ́ bọ́lá ń ṣe kẹ́mi tó ṣe bless mi tó ọmọ kan ṣoṣo tí ọlọ́run fi bless mi ni eh. jáde sọ́lá àbíkẹ́. Hi. Hi. Um, Hello. Dodger. <coughs> um, Daddy is a good boy. Sorry. Hmm? Sorry. Take care of him. I need to attend to something. I will see you guys in a bit. Ah! Yeah. Dodger. Dodger. Mm. All right, you guys. Ah, ayé mi o, èmi mọ́tò, manager, ẹ̀rọ one million. Ah! Dodger, right? Yes, Dodger. It's a pleasure meeting you once more. Yes, pleasure. Sorry. Dodger! Me, pleasure, eh? I need you to calm down. Okay. Ngbọ̀n. Eh, She mo ń gbọ̀n báyìí ni? Okay, mi o gbọ̀n, mi o gbọ̀n, mo ti calm. Ó fẹ́ kémi àti ẹjọ́ mọ́ra wa. Okay. So, away from work mo fẹ́ proper introduction just tell me more about yourself. okay uh, <coughs> proper introduction. Uh, ọlálẹ́kọ̀ọ́ náà bí mi ò sí lórí ẹ̀yìn mi lọ dúró lọ́wọ́ ọmọ ṣàgálà mi àti nínú ẹ̀mí kan. mo understand but o mọ̀ pé kọ́nà kí ló ti jẹ nílé tí mo lè jẹ náà. Ah, oúnjẹ yẹn ń bá sọ ẹ̀rù mi ò lóúnjẹ lé o mi ẹ̀ ṣe dé mi tí o dẹ̀ mọ̀ pé okun ní àfíngbé títa tí mi bá jẹun dáadáa tí mi bá jẹun dáadáa mi nílé ìlú ẹ dáadáa náà o tí o bá sókun náà nílé mi nílé ìyẹ o tẹ̀lé wọn láì wọn láì ta ta ta ta ta ta yẹ. ọmọ wọn tó ṣẹlẹ̀ mi wàá ló ń jẹ ní báyìí ah. mi ò ní grand rice mi ò ní basbusa so mi mọ̀ bí wàá manage bread àti stew tí mo bread and stew eh, no problem iṣẹ́ mi wá ṣe ń bí náà mi wá ṣe é <laughs> wow ah Yewande Yewande full option ìwájú eh, ẹ̀wẹ̀ yẹn <laughs> ìwọ màá lùlù ẹbẹ́ lánìí káfíń ló ń jẹ́ kí n jẹ <laughs> ah. oh. Oh, ilé yóò lè owó tó gbóra ìwẹ́ jẹ́ kí n má lè jẹ́ nǹkan fún lókun náà ni kókó tó máa ń dá mi lọ́rùn pa ẹ̀ eh. gbogbo fúrọ̀ǹtì tó kàn kún kún kí ní gbogbo ẹ̀ kàn áà. Ah búlọ̀ọ̀ṣù ọmọ ah, èmi á jẹ léyìn máa jẹ máa jẹ máa jẹ orẹ ọmọ mi náà pẹ ṣe lè mi nà ẹ kí ni mí tí bá bẹ̀rẹ̀ sí ni jẹ tí mo kó gbogbo ẹ eh. ah, tí mo tí mo eh. ah. <laughs> bírèdì ọmọ mi like bírèdì lọ́bọ̀ máa manage sórí àwọn ọjà yẹn ti wà in process o ẹ̀wọ̀n mo ti gba tracking number mo ti track ẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo ti track ẹ̀ tẹ́ pé ó ti in fact in three weeks time gbogbo àwọn kòkó cashew yẹn máa dé Cairo and then we are money your boy is money you know <laughs> ọwọ́ yóò mú bọ̀ dé sáré lu rẹ́sítò ṣùgbọ́n wọn á gbé ìjọ ọmọ ilé ni èmi àti ẹlẹ́ ni o máa gbà <laughs> wàá gbà ìwọ o òwúrẹ̀ mi tì í àfi bí ẹṣin ah, èmi èmi ẹkùn <laughs> right inside the restroom cool all right one bọ inside the restroom. Okay. Yeah. yes who is there. èmi ni àǹtí mi. anytime. My sister. You will continue for me later. Wà á kọ́ dédé lọ. Mo má bínú. Báwo ni? Mo Wow. báwo ni ṣe wà? Mo ọkè báwo. Ah, ọ̀rẹ́ bọ́dì, báwo ni everything? Ó yẹ kí n ti dé ti pẹ́. Ọ̀rẹ́ mi ló ń dá mi dúró. Ó ṣe ẹ̀wọ́n rí. Ẹ̀ẹ́ kí ni mo bá ti jí sí? Ó pẹ́. Ọ̀rẹ́ mi sọ fún mi máa ń ṣe kí ni ẹ̀rọ mi máa ń gbọ́dù mi lórí ẹ̀yà. Ó wà rí. Wow. Ó bọ̀ máa tó rí. I can't wait to see you ẹ̀tẹ̀ kì í pè mí ṣé ẹ kún rí bẹ́ẹ̀ ẹ kún rí bẹ́ẹ̀ náà. Ah. Ah. iṣẹ́ rẹ̀. Yọ̀ǹde so ah, ọ̀nàlejò. Ta ni? Lẹ́ẹ̀kan ṣo ya wèrè ni wíṣọ́ mi ta ni ṣé ọmọ mi ni? Kí ló ṣẹlẹ̀ nígbà iṣẹ́ mi àǹtí mi? lẹ́ẹ̀kan olórí burúkú tí mo sọ fún yín yẹn ni ọwọ́ tí mo ní mo kó gbogbo ṣàgá láti mo ṣe láyé mi olórí burúkú yẹn lélẹ́yìí. Báwo ló ṣe jẹ́ àbúrò mi. àbúrò ẹ ọmọ yẹ wà bẹ́ẹ̀. Ah, ẹ dá ẹ ṣòro kan fún mi ẹ lọ mú ìyá yín wá tí bá jẹ ìyá nínú ogun ẹkún ni. ayé ẹni òun lè máa pa ẹni ah. kò lè ní jẹ kò lè ní jẹ ah. ayé ẹni máa bàjẹ́. ẹ lọ mú ìyá yín wá ogun ẹkún ni wo ye ye ye ye ah ah ah. ìyá yín ló kù ẹ ìyá ìyá yín kẹ ló mú ìyá yín ìyá yín. má lọ wọ́n tó bá wọ sàgánà tó bá wọ sàgánà má jọ lọ tó bá wọ sàgánà láyé lọ́rùn ọlọ́run burúkú yìí ti dà. ìyá jọ ní. ojúlé ojúlé. dánilójú ni ire ń bọ̀ wá bó pẹ́ bóyá sùúrù ló gbà ó sùúrù ló gbà ó ìrètí ògo yẹn ó bọ̀ wá dire. ṣẹbọ lè ṣoògùn bá ti wáyé bá rí láàrí o ah, lè ṣẹbọ lè ṣoògùn bá ti wáyé bá rí láàrí má fi gìrì mu màmá sáré eléré ohun tí ò tó bọ̀ wá ṣẹ́kù àfojúsọ́nà yẹn ó bọ̀ wá dire. ọ̀rẹ́ ni ò ṣe bí aláàrù lóyìnbó kò má lè dá bí òwú ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà ọba. When everything turns dark eh, eh, and you think there is no way eh, eh, don't give up just stay strong after the tunnel there will be light. ìdánilójú ni. nǹkan ẹyọ kan péré ni mo fẹ́ látọ̀dọ̀ ẹ̀ tó o bá wá ṣe fún mi inú ilé yóò máa gbóná o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olórí burúkú máa ṣàǹfààní tó gbé sínú ilé tó ń pè níyàwó sọ́nù kókó gbogbo ẹ̀rọ ẹ̀ báyìí kókó wọnú ilé nísìn nísìn nǹkan tí mo fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ dákẹ́ ilé ìdàrẹ́ mo tí mo fẹ́ nìyẹn. na so trouble dey sleep wey wey yanga dey wake am. ẹ tí ò ń sọ̀rọ̀ ẹ nìyẹn o. mọ́mì. ẹ lé ọmọ. ẹ jọ ìbọn lẹ́sìn pàṣẹ. ìjọ torí ọlọ́run gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ń bi èwo ni mo fi bẹ́ẹ̀ wí ń bẹ̀ mo ń bá ọkọ ọmọ mi sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ tí mo bá padà gbọ́dọ̀ múlẹ̀ báyìí báyìí. ẹni lé ọkọ ọmọ yín ẹni kọ́ ni mọ́ mi ọkọ mi nà án. ṣé ń gbà ọ. bẹ́ẹ̀ ni ẹ̀yin gbà ni mo ń sìn mí ilé ọkọ tèmi lèmi dé wà tó hmm. ẹ̀ nífẹ̀ẹ́ fún bíbá ìpín kó tẹ́ ẹ máa sọ ẹ máa yọ sọ ni ẹ máa rẹ ohun yín wálẹ̀ ẹ má gbé kinní wa máa lù yín o. máa lù yín o. ó máa nú ẹni. máa lù yín mà. olúwa sì ń dára. máa lù yín dùn mà. ọláwálé. ẹ mọ kọ́tẹ́ máa máa sọ ẹ̀ ṣẹ́gbọ́n tó gbogbo ọ̀rọ̀ tẹ́ ti sọ yẹn hmm. ẹ̀ lè pàṣẹ ń bí to start with sí hmm. alájà babaláwo bẹ́ẹ̀ tó lè pàṣẹ ń bí báyìí lẹ́yìn ọkọ mi ọkọ mi ló lówó orí mi òun dẹ̀ ló lówó orí gbogbo wa nù lẹ́yìn so that is to say èmi ò lè lọ bí kankan àwa wà hmm. ọ̀tá ló jàn hmm. ibi lèmi máa wà yàrá hmm. ibi ló máa wà bẹ́ẹ̀ tíbẹ̀ la máa fi fọ́n ọmọ yìí ni kẹ́ wá solution sọ̀rọ̀ ayé ṣé òra yí ẹ abọ́ òra yí ẹ mo pariwo àbí mi ò pariwo mo ké sọ àbí mi ké tó ah! ah! kí ló dé kó fẹ́ẹ́ rí ọmọ dára ó ẹ wá mọ ojú speak out so i can hear you can't you hear me. they need someone to fill the gap of their late mom. what. i am so disappointed in you We be fi mí lẹ̀ wàá fair. We do wà ọlọ́mọ mommy tea. náà ẹ ever try iná bíi sẹ́mà mi ìjọ ṣubú. ṣùgbọ́n ti jágo what do you want me to do Bella? absolutely nothing. Hey, le fẹ́ dádì mi o títí táyé máa fi parẹ́ ẹ lè fẹ́ wọn ó sọ pé màtẹ́lá ó dá ọkùnrin ó ronú ó dẹ̀ regret. ọmọ tó máa ṣe wàá jọ ìwà jẹ́ ṣe tún sàn. àwa wo. no one can ever fill up the space of my late wife Adetun. I really want a mom so badly. the least ẹ lè ṣe ni pé kẹ kúrò nínú ilé ìfẹ́. wedding ẹ a máa fà ẹyá gbọ́ ọ̀rọ̀ àmọ́. my daddy is sad. he does not even smile like he used to ṣé bó ṣe fẹ́ ìyàwó àkọ́kọ́ tó kọ́ lórí nìyẹn. yẹ́n à ah, kò yí sí ritual attack ni kíyàwó máa kó mọ́ ọkùnrin lórí iṣẹ́ tó ṣẹ́ mọ́ fógún ọdún o ìyá tó jọmọ fọ́gbọ̀n oṣù bí òun bá pọ̀ ọmọ adẹ̀yìn lẹ́yìn ọmọ orí pẹ́ńlẹ̀ o ó di dandan kórìíre iṣẹ́ tó ṣẹ́ mọ́ fógún ọdún o ìyá tó jọmọ fọ́gbọ̀n oṣù. ọmọ orí pẹ̀lẹ́.